bá wo ètò mi mo kí ẹni tó bá padà wò mí mo kí bàbá ṣe ń kíra ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàró ajíire mo ṣe làbọ́rọ̀ ìlàbọ̀yẹ làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo àpátápátá èmi olólùfẹ́ yín náà ni òmìnira ọmọ Odùduwà ọmọọba ṣẹ́kẹ̀ ọkọ̀ ló ń sọ̀rọ̀ so ẹ rí i pé wọ́n ti restrict page wa ṣùgbọ́n nítorí pé Facebook restrict wa ká má dẹ̀ ṣètò mọ́ a máa lo a sì máa lo page yìí náà títí tí wọ́n máa fi tú wa lẹ̀ lórí fídíò tí bàbá Muyideen Ajani Bello tán ṣe òun ni mo ṣe fẹ́ bá bàbá yìí sọ̀rọ̀ ẹ wo ìlà ojú bàbá yìí tẹ bá wo ẹ̀rẹ̀kẹ́ bàbá yìí ẹ rí pé bàbá yìí kọlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ má rò bóyá fúlàní ni bàbá yìí ọlọ́run bọ́ńgbà tí mo rí ìlà tó wà lẹ́rẹ̀kẹ́ wọn ó jẹ́ kí n wá rí pé aboriginal person ni wọ́n pé wọn kì í ṣe fúlàní pé aboriginal ni wọ́n wọn kì í ṣe fúlàní torí ìran baba ńlá wa ló ń kọlà àwọn baba ńlá wa ń kọlà question tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá Àjàní Bello ni pé ṣé bàbá Àjàní Bello ṣé ẹ̀yin jọ àwọn ará Arab àbí ẹ jọ àwọn ará kí ni relationship tó wà lẹ́yìn àti àwọn lárúbáwá ṣé ẹ ní DNA kan pẹ̀lú wọn ṣá ṣé ẹ ní DNA wọn tó ṣe jẹ́ pé àwọn ancestor ti tẹ̀yìn tó jẹ́ pé tán bá wò yín báyìí tán bá máa wò yín tán ìkan nínú àwọn alálẹ̀ tẹ́ ẹ̀ mẹ́sìn yẹn tẹ́ ẹ̀ sọ pé àwọn alálẹ̀ lẹ̀ yìí tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ yẹn ìkan nínú wọn lẹ́jọ́ ìkan nínú àwọn alálẹ̀ yẹn lẹ́jẹ́ photocopy wọn ẹ ẹ̀ ní kò sí ibi tẹ́ fi jọ Muhammed àtọ̀ àwọn alálẹ̀ tẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ yẹn tẹ́ ẹ̀ sọ pé tán bá máa sọ̀rọ̀ wọ́n máa ní pé àwọn alálẹ̀ lẹ̀ yìí kan àwọn alálẹ̀ yẹn àwọn lẹ́jọ́ ìlà tó wà lójú yín àwọn alálẹ̀ yẹn ló kọ́kọ́ kọlà yẹn ìlà tó wà lójú yín àwọn alálẹ̀ yẹn àwọn náà kọ́kọ́ kọ yes so àwọn bàbá tí yẹn lẹ́wà fi ń ta yín fún ànábì tí ò mọ̀ yín rí ànábì tí ò mọ̀ bóyá exist kí ló kan àwọn arab ṣọ́wọ́n yín rí ni they know nothing about you they don't even they don't even recognize you wọn ò tiẹ̀ mọ̀ bóyá you exist they don't even know if you existed Baba Àjàní Bello wọn ò mọ̀ pé o exist àwọn Arab gbogbo ẹnu mo fi sọ they don't know if you exist wọn ò mọ̀ ẹ́ rí ẹ̀yin lẹ kà wọ́n sí èèyàn àwọn ò kà yín séèyàn wọn ò kà yín séèyàn ẹ wá ń sọ yí pé kọ́ máa sọ pé àwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn alálẹ̀ ìlú mi tẹ̀sí ń pàtọ́wọ́ láti jọ ìmù kíní yìí gan òun ṣalálẹ̀ Ibrahim yìí òun ṣalálẹ̀ tí màá ṣe pé wọ́n fi religion kó wa lọ́pọlọ four one nine Ibrahim Ibrahim ló bẹ̀rẹ̀ four one nine káníwé kò ṣe pọ́n fi religion kó wa lọ́pọlọ baba skama first class ni Ibrahim yes Ibrahim tẹ̀sán di hero yẹn skama ni skama òun ni nípasẹ̀ Ibrahim ni skami skamash wọnú ayé kama scam scaman Ibrahim yes ẹ̀dẹ̀ fọláyìn tọrọ lẹ́ni ẹ̀sọ́ di ìròyìn nítorí pé àwọn kan fi Ibrahim wọn á fi kó wa lọ́pọlọ wọn fi kó àwọn bàbá wa lọ́pọlọ orí so káwa náà dẹ̀ continue must we continue generation of PDP àbí MFM Mumu fọlọ́ mumu. táwọn bàbá ńlá wa kan bá di mumu tí wọn ò lè defend heritage wọn àwa ọmọ wọn nísìn we are going to defend our own heritage that is exactly what is happening tó dẹ̀ sound like hate àbí pé wọ́n criticize lọ́dọ̀ títí yín a ní pé wọ́n ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn kọ́ má bú ẹ̀sìn yín ẹ̀sìn wọ́gán lẹ̀sìn ẹlẹ́sìn ṣé Islam ni ẹ̀sìn tiẹ̀ ni ṣé bàbá ńlá tiẹ̀ bàbá Àjàní Bello ẹ má bínú o tí bá sọ̀rọ̀ ṣé bàbá ńlá yín ṣé ó ṣe Islam Baba ńlá yín jẹ́ mùsùlùmí ṣé DNA tó wà lára ẹ ṣé ó tan mọ́ ilẹ̀ lárúbáwá bàbá ẹ lọ sí palace ẹni kọ́ lọ máa sọ ìwé àjèjì kọ́ máa sọ kalẹ̀ pé tó bá máa sọ̀rọ̀ kọ́ tó wí kọ́ tó fọ̀ wá ní àwọn alálẹ̀ so àwọn tó tẹ̀lé yẹn dó they should not be recognized so àwọn alálẹ̀ ìlú onílùú òun ni ká máa gbéga lórí ilẹ̀ wa ẹ wo bá ṣe backward àwọn immortalize àwọn alálẹ̀ tiwọn ní ìlú wọn ẹni tó bá disrespect alálẹ̀ wọn wọ́n máa páyé ẹ̀ ni ní ìlú tiwọn òfin tó wà nílùú wọn ẹni tó bá disrespect alálẹ̀ titi wọn wọ́n máa páyé ẹ̀ is that not greediness is that not selfishness ẹ jẹ́ bá mi ṣe òvídìí ẹ bá mi ṣe àfídíò mi mi ò ráwọn èèyàn tó ń wò mí ní ìlú wọn ìlú wọn Facebook ló restrict tí ò jẹ́ káwọn èèyàn rí mi ní ìlú títí wọn mo lè padà mo lè padà download mo lè padà download fídíò yìí kí n po kí n repost ẹ̀ ní ìlú àwọn pípù yìí ẹni tó bá disrespect alálẹ̀ wọn wọ́n máa páyé ẹ̀ ni they must never lift somebody else ancestor against over their own ní ìlú títí wọn ṣùgbọ́n ẹ̀ àwa ẹ̀yin bàbá yìí ẹ̀ ń gbé àwọn bàbá oníbàbá ẹ̀ ń gbé wọn ga lé bàbá títí yín lólórí ẹ̀ ronú pé tí n bá tiẹ̀ lọ kí ló máa ṣẹlẹ̀ sí ìran mi so ìran ọmọ yín lọ́jọ́ iwájú wọ́n wá di ẹrú àjèjì ìlú mi pẹ̀lú gbogbo bó ṣe ń lọ nísìn ẹ dẹ̀ rí pé àwọn òyìnbó tó kẹ́sìn wá fún wa ẹ lè sọ pé ẹ rí i pé gbogbo wọn wọ́n ti gba ẹ̀sìn yìí àwọn gan ṣẹ̀ṣẹ̀ jù yín lọ kò yẹ kí ẹ tí àwọn èèyàn ta bá sọ̀rọ̀ ń sìn wọ́n á ní pé à àwọn ọmọ yìí wọ́n ń yanu wọ́n ń yanu à yanu o bàbá torí pé iṣẹ́ tó lòdùmarè rán wa wá ṣe òun la padà wá ṣe ìdí nìyẹn tó ṣe bí wa sínú ẹ̀sìn àjèjì yẹn sódà ká lè mọ ká lè mọ bá ṣe máa fọ ẹ̀sìn yẹn mọ́ yes òun la ṣe gba nọ́lẹ́jì Islam àti Christianity yes so fún àgbàlagbà yìí ní èjì yìí láti lọ máa ṣe wáàsí láàfin àfi tẹ́ ti ń ṣe wáàsí yẹn tẹ́ ń sọ kinní yẹn ṣé Muhammed ló ló dá àfin yẹn sílẹ̀ kì í ṣe àwọn alálẹ̀ ló gbé àfin yẹn kalẹ̀ kì í ṣe àwọn alálẹ̀ ló gbé àfin yẹn kalẹ̀ ṣé nílẹ̀ lárúbáwá lẹ́nu wọ́n lè sọ kíkí babaláwo kó wá jẹ ọba ní ní ní ní kòrá ní nílẹ̀ lárúbáwá ǹjẹ́ ọmọ lárúbáwá gan tó bá gba ifá ṣó ó láyà láti sọ ní public ponífà niú ṣó ní àyà ẹ ní ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yẹn ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n àwọn tó bá tó bá jẹ́ ẹ̀sìn àlàáfíà ni lóòótọ́ kò yẹ kí wọ́n lè restrict ọmọ wọn pé you must not practice other faith kò yẹ even wọn ẹni church gan wọn lè gbà láàyè ń bẹ ẹ dẹ̀ sọ pé ọlọ́run kan lẹ́ ń sìn wọn lè wọn lè kọ́ wọn lè kọ́ wọn lè kọ́ synagogue àwọn Júù wọn lè kọ́ síbẹ̀ wọn lè kọ́ síbẹ̀ the only thing tó lè practice nílùú wọn is only their religion and anybody tó bá yìn sọ́ọ̀tì prophet wọn tó jẹ́ òjíṣẹ́ wọn tó jẹ́ ancestor wọn wọn ni kò páyẹ̀ must be stoned to death and burnt alive. ṣùgbọ́n èyí lè máa fi àwọn bàbá titi yín tayín tó wáyé pé àwọn bàbá tiwa náà wicked bí àwọn náà ṣe burú kó jẹ́ pé láti ìjọ náà káwọn bàbá tiwa náà fòfin sílẹ̀ pé ẹni tó bá yájú sí alálẹ̀ kí wọ́n pa á kí wọ́n sọ olóko pa ṣé ẹnìkọ̀ọ̀kan lè di mùsùlùmí bọ̀ nítorí pé àwọn alálẹ̀ tiwa wọ́n tolerate nítorí pé àwọn alálẹ̀ tiwa tolerate òun náà ṣe wá di ẹni yẹ̀yẹ́ ẹni ẹ̀kọ́ ẹni ègbé lẹ́nìí. yes aláwù tẹ̀lẹ̀ fẹ́ gbéga lórí àwọn àwọn baba tiwa yìí aláwù ò kì í ṣe olódùmarè gbogbo ẹnu la tún fi ń sọ ọ́ bóyá ẹ gbà o bóyá ẹ gbà o èèyàn lè gbé báskẹ́tì tẹ́ẹ̀ bá gbé báskẹ́tì sójò tó ń pọnmi sí wọ́n ní afẹ́sọ́gbòjò ń tọra ẹ̀jẹ̀ ni pé èèyàn accept ìgbàgbọ́ tó ń ìgbàgbọ́ wà fẹ́ kò ní kankan ṣe pẹ̀lú reality you can believe anything faith does not affect faith has nothing to do with reality faith only make you to be deluded ìgbàgbọ́ yẹn ó kàn máa sọ yín di ó máa jẹ́ kẹ́ wà deluded ni ó máa jẹ́ kí yẹ̀yìn ra you only believe the lie you have been told believe the lie you have been told and you are spreading the lie that doesn't mean pé ah mo gbàgbọ́ mo gbàgbọ́ ìgbàgbọ́ yẹn ò hard kò hard any value ìgbàgbọ́ ò change reality reality remain reality reality remain reality tẹ bá dẹ̀ wá sọ pé ẹ eh, nǹkan àtijọ́ ni tàwọn bàbá wa ẹ eh, báwo ni ah, ẹ̀sìn tá ìṣe yẹn ẹjọ́ bó káwọn tó wà ń bẹ̀ ṣé àwọn ayé òsì náà exist according to their history abraham ibrahim yìí four thousand five hundred years ago be four thousand years ago náà ló ti exist now adam àti efa wọn náà dá ní six thousand years ago gbogbo àwọn tẹ́ ń sọ yẹn tẹ́ ń pè ní ìròyìn yẹn ṣé ayé ìsìn náà exist àdọ́bì mọ́mọ́ live one thousand five hundred years ago ṣé bàtà náà mọ́mọ́ live kò sí náà there was no electricity nothing kò sí technology kò sí kankan even in that place ìgbà yẹn tẹ́ǹtì ló ń gbé náà so ànábì Muhammad ò no microphone he didn't use anything torí tẹ bá sọ pé Islam ló mú ìmọ́lẹ̀ wá ìmọ́lẹ̀ wo ni Islam ń wá gbogbo àwọn tó invent wọn ṣe Christian wọn ṣe Muslim àwọn scientists ò kí ń lọ church àwọn tó ń lo ancient knowledge àwọn ló invent nǹkan tí àwọn tó lo ancient knowledge dẹ̀ fi invent òun lè fi ń gbé ẹ̀sìn Islam ga tí Islam gan bá condemn ancient knowledge ìjọ yẹ kí Islam máa lo microphone kò yẹ bàbá even kò yẹ kẹ́ gbé microphone tẹ́ ń gbé dáa tẹ́ ń lò gan aráàmù ni ọ̀rọ̀ àpáàdì ló yẹ kẹ́ lọ torí pé Muhammed ò lo microphone Muhammed ò lo phone Muhammed ò lo car ẹṣin ló yẹ kẹ́ máa gùn ẹṣin ló yẹ kẹ́ máa gùn bàbá Muyideen Ajani Bello ẹṣin ló yẹ kẹ́ máa gùn ànábì mọ́mọ́ ṣó ó ó ṣó ó ó ó wa mọ́tò ṣó wa mọ́tò ṣó wa mọ́tò ni ànábì mọ́mọ́ wa mọ́tò. so ẹṣin ló yẹ kẹ́ máa gùn ẹṣin ló yẹ kẹ́ máa gùn kò jẹ gbogbo àwọn àwọn àwọn o iyán ẹ̀bà àmàlà gbẹ̀gìrì kankan bẹ́ẹ̀ yẹn gbẹ̀gìrì tó ń sọ pé lo oúnjẹ tó fẹ́ràn kò yẹ máa jẹ kò yẹ kẹ́ máa jàmàlà tán lóò ní orí ilẹ̀ alálẹ̀ yẹn gan tó jẹ́ orí ilẹ̀ ẹbọ yẹn kò yẹ kẹ́ gbé bẹ̀ rárá aráàmù ní fún yín gan láti máa gbé lórí ilẹ̀ tó fi fátẹ̀ torí ẹ̀ bá parọ́ pé à ifá kọ́nà fi tẹ̀lẹ̀ wọ́n ti ń ṣe fá kó tó di pé wọ́n gbẹ́sìn wá ọ̀sẹ̀ méjì tó bíbàdàn àbí kò sí àbí fẹ́ ò sí. mọ́ṣáláṣí yín orí ilẹ̀ ẹbọ òun lẹ́gbẹ̀lé ẹ̀yin lẹ́ ń kọ́ sí problem fún wa náà. yes so ẹ wá ń pe ọlọ́run àjèjì allah ká wá gbé allah ga lórí ilẹ̀ wa allah ò kì í ṣe olódùmarè tiwa yes ẹ jẹ́ bàbá ilẹ̀ push wa láti lọ ṣe research because tó bá jẹ́ pé ọlọ́run kan tí àwọn bàbá wa ń sìn náà ni islam gbé wá kò yẹ kọ́kàn dẹ́mu ifá wa ó yẹ kí wọ́n accept nǹkan tá à ń ṣe ọlọ́run ò wà confused wọ́n lọ́lọ́dùmarè ọba tí ò pé méjì ifá ló sọ bẹ́ẹ̀ ifá ní olódùmarè ò pé méjì so olódùmarè wá di mẹ́ta ìtàn táwọn baba ńlá wa ti sọ nípa olódùmarè ó yàtọ̀ tí ìtàn tí àlùkùrá ń sọ ráúráúráúráú nípa àlà àti tiwọn ẹ dẹ̀ sọ pé ìtàn táwọn baba ti wá sọ nípa olódùmarè ká má sọ mọ́ ká wá máa sọ ìtàn àlà tí ò ní kankan ṣe pẹ̀lú ìran tí ò dárúkọ tí ò dárúkọ street kankan ládùúgbò wa tí kò mọ Ọ̀rúnmìlà kò mọ Ọbàtálá kò mọ Ògún kò mọ ẹ wá nìyẹn ni ká gbèrú bàbá that was ayé àtijọ́ nìyẹn o ṣẹ̀rí ayé àtijọ́ yẹn i'm talking of one fifty years ago tí àwọn bàbá wa kan jẹ́ mfm mùmú fọ́lọ́ mùmú àwa ọmọ sìn àwa òun ṣe mùmú fọ́lọ́ mùmú mọ́ òdí ọmọ bá ń kárí wọjà ẹ̀ má bínú so àwa ọmọ wọn sìn we are not mùmú fọ́lọ́ mùmú àwa ti jí wọ́n ní bèbí ti ṣẹ́jú bèbí ti ṣe báyìí tẹ bá náwó sójú bèbí ń sìn á ṣe báyìí bèbí ti ń pajú dé bèbí gan ti wà sensitive torí pé technology ti advance ayé ìgbà kan tẹ bá bèjì tí bèbè bá ń ranjú báyìí ni tẹ bá nawọ́ bèbí ò ní ṣẹ́jú ńgbà yẹn á máa wò rànrànràn báyìí ṣùgbọ́n ayé ìta wà ń sìn tẹ bá nawọ́ sójú bèbí á pajúdé. wọ́n sọ fún yín pé advanced technology nìyẹn so àwọn ọba wa ẹ wá ń tì wọ́n lu orírun wọn lu àpèrè tí wọ́n wà kí problem kí wàhálà máa ṣẹlẹ̀ kùrùsí yìnyín kò lè stop ẹ̀ ẹ wo gbogbo bí ìlú ṣe dàrú gbogbo bẹ́ṣẹ̀ lẹ́ ń gbàdúrà kò kò lè stop ẹ̀ torí pé àdúrà tẹ́ ń gbà kò kò kò kò kò ní kankan ṣe pẹ̀lú ilẹ̀ wa ilẹ̀ wa ò gbọ́ ilẹ̀ káàrọ̀ àjíire kò gbọ́ èdè arab ilẹ̀ káàrọ̀ àjíire kò gbọ́ èdè lárúbáwá àwọn ẹ̀mí tó rọ̀ sí ilẹ̀ yẹn èdè tí à ń sọ yìí ni wọ́n gbọ́ so èdè tẹ́ ń sọ yẹn èdè yẹn wọn ò gbọ́. allah yín kò gbọ́ èdè wa o allah kò gbọ́ èdè wa allah kò gbọ́ èdè wa gbogbo irọ́ tó wá pa fún àwọn ohun èdè allah gbọ́ yẹn allah ò gbọ́ torí allah gan mo tún tún sọ mo dẹ̀ máa ń sọ allah ò yàtọ̀ sí ìrókò olúwere nínú ìtàn wa ẹbọra ni ìrókò ẹbọra ni allah èdè wa nìyẹn ẹbọra ni allah allah ò kì í ṣe olódùmarè ìrókò olúwere ẹbọra ni ara àwọn ẹbọra tó jẹ́ òjíṣẹ́ olódùmarè ni ìrókò olúwere òjíṣẹ́ olódùmarè ni ṣùgbọ́n ẹbọra inú igi ló choose láti gbé ẹbọra ni ó yàtọ̀ sí irúnmọlẹ̀ irúnmọlẹ̀ yàtọ̀ sí ẹbọra ẹbọra yàtọ̀ sí ìwìn ìwìn yàtọ̀ sí eh, egbére àwọn òlàlùdọ̀nù ẹ̀yin lẹgbẹ́ àlùjọ̀nù wá àwọn àlùjọ́nà òun dẹ̀ nílé àwọn àlùjọ̀nù àlùjọ́nà àlùjọ̀nù gbára máa ń parọ́ kàn bàbá tiwa làlùjọ̀nù àlùjìní àjànà Alu al ẹ̀yin lẹ́gbẹ́ àlùjọ̀nú wa ilé ala aláwù òun ni àwọn àlùjọ̀nú aláwù àlùjọ̀nú àtàlùjọ̀nà kankan náà ní mẹ́tẹ̀ẹ̀ta ọ̀run ọ̀run tó mọlẹ̀ irun mọlẹ̀ ọlọ́run wọn papọ̀ ẹjọ́ báwo lẹ ṣe wá ń chẹ́ǹjì ẹ̀ báwo ló ṣe wá báwo ni ọ̀run ṣe wá di ti ti a ti àlà ẹ wá ń separate àwọn ọ̀run mọlẹ̀ wa kúrò nínú ìtàn ọ̀run àwọn ọ̀run mọlẹ̀ wa ló dá orúkọ yẹn o kì í ṣe kùránì o ọ̀run ọ̀run tó mọlẹ̀ irínwó ọ̀run tó mọlẹ̀ ọlọ́run èdè àwọn irun ọlẹ̀ ni àlùjọ́nà àlùjọ̀nú aláwù ti àwọn lárúbáwá ni ó dẹ̀ pé ẹ̀ understand torí pé wọ́n ti tàn wá ẹ ti ń pe allah lórúkọ tí ò jẹ́ òun lẹ ṣe fi pé ẹ wà ní right side ẹ ń pe allah ní orúkọ tí allah ò jẹ́ orúkọ tó yẹ pé tó bá pè nílẹ̀ aráàbù gan kò kò ní dá yín lóhùn àwọn aráàbù gan máa sọ fún yín pé wọn ò gbọ́ orúkọ yẹn rí ninety nine lórúkọ Allah àwọn bàbá ti wá sọ pé lórúkọ ẹgbàágbèje lórúkọ àwọn tó rán wọn ṣẹ́ àfikún ni gbogbo eléyìí tẹ́ ń ṣe léèní ṣèbí ideology àwọn ẹlẹ́bọ yìí òun náà lè fi ń gbé Islam ga gbogbo orin tẹ́ ń kọ tẹ́ sọ pé ń kọ kí ni wọ́n pè waka ṣọ́ndá wákà ní mẹ́kà ni ṣọ́ndá wákà ní mẹ́kà se waka nítumọ̀ mẹ́ka ẹ lọ bá kàkẹ́ lọ máa dá wákà àwọn àwọn ará máa wòye pé ṣé orí àwọn ilé they will think wọ́n máa rò bóyá ń ṣe eré ìbílẹ̀ ni yes tẹ bá dé mẹ́ka tẹ bá ń dá wákà wọ́n máa rò pé ṣe eré ìbílẹ̀ wa ẹ jọ ẹni tó bá ń wò mi kẹ bá mi comment tó bá mo ṣì wà tẹ bá dé mẹ́ka tẹ bá lọ ń dá wákà ń bẹ̀ wọ́n máa rò pé wá ṣe eré ìbílẹ̀ tẹba bá dé mẹ́kà mi àwọn facebook ò jẹ́ káwọn èèyàn wọlé màrógò kẹ tẹba bá dé mẹ́kà tẹ dé mẹ́kà tẹ lọ ń sun wákà tẹ́lẹ̀ ń dà yẹn tínú yín dùn yẹn tẹ lọ ń sọ gbogbo yín bẹ̀ tó máa ní pé ẹ wá gbé eré ìbílẹ̀ ilẹ̀ wa máa wá gbéga torí táwọn oníṣẹ̀ṣe bá ń àbí ń ṣàwọn ẹ máa rí àwọn nǹkan tó jọ bíi wákà tó jọ nǹkan tẹ́ ń pè ní wákà yẹn that one tẹ́ fi ń ṣe wákà yẹn òun náà làwọn oníbílẹ̀ yẹn lò ṣẹ̀bá wá fi pé wọ́n kọ́pì yín wọn ò lè kọ́pì yín nítorí pé kí ni Islam did not come with our traditional language Islam actually came with Arabic language Islam dẹ̀ lórin titi ẹ̀ orin tí Islam ní òun náà ṣe nǹkan mẹ́kà dọ́là so wákà tẹ́ create inú culture àwọn irúnmọlẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn òun lẹ create tẹ́ wá fún Allah so how to pẹ́ fẹ́ skáàmù ìṣẹ̀ṣe ẹ̀ wá ní pé kí wọ́n gbàgbé ṣe àwọn pẹ́ tí wọ́n bá ti practice gbogbo kìíní yẹn mọ́ ẹ̀ bá wá sọ irọ́ yẹn máa sọ di final reality nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá ti táwọn èèyàn bá ti gbàgbé gbogbo ìṣẹ̀ṣe yẹn wọ́n máa sọ irọ́ yẹn di reality pátápátá wọ́n máa sọ pé gbogbo nǹkan táwọn bàbá wa ti ṣe wọ́n máa ní míìtì ni pé kò kò rí wọ́n máa sọ pé ah Islam yẹn gangan o òun ló gbélé wa òun ló gbélé wa that's the purpose àwa gan kà yes nígbà tẹ́bọ̀dì bá ti gbàgbé truth tá a mọ ibi tí sọ́ọ̀sì ẹ̀ ti wá mọ́ àwọn àtẹ̀sọ́ wọ́n lè sọ pé ọjọ́ kan àfa kan ló wà inspired tó wá gbé orin yẹn jáde kò sí nǹkan tó ń gbé orin Islam tẹ́ bá fẹ́ máa kọ orin Islam ẹ lọ máa kọ ẹ lè fi èdè wa máa fi kọ́ náà aláwa yan àwa yan àwa yan àwa yan àwa yan àwa ẹrú rẹ dé ẹrú rẹ dé ẹrú rẹ dé láti wàá jọ́sìn fún ọ alaa alaa alaa àwọn ẹrú dé gbà ọpẹ́ wa. ṣé bá ń kọ́ bẹ́ẹ̀ yẹn léde wa a máa fraud fraud that is Ọ̀rúnmìlà that is Ọ̀rúnmìlà. yes tẹ bá lọ kọ́ nílẹ̀ lárúbáwá wọ́n máa rò bóyá eré ìbílẹ̀ lẹ́ ń ṣe wọ́n dẹ̀ máa sọ yín lóko wọ́n máa lẹ wá ṣe eré ìbílẹ̀ wa aráàmù dẹ̀ ní lọ́dọ̀ wọn wọ́n máa ní pé wá ṣe eré ìbílẹ̀ wa traditional mu eré traditional wa wọ́n máa ní pé wá ṣe lọ́dọ̀ wọn ni wọ́n dẹ̀ máa sọ yín lóko mi ní sọ jù báyìí lọ ó dìgbà kan náà ìlà ló wà lẹ́ẹ̀kẹ́yìn o bàbá ìlà tó wà lẹ́ẹ̀kẹ́yìn yẹn ìlà yẹn wọn kì í kọ nílẹ̀ lárúbáwá àwọn ọmọ òrìṣà ló ń kọlà ẹ̀rẹ̀kẹ́yìn àwọn ọmọ òrìṣà ló ń kọlà ẹ̀rẹ̀kẹ́ yín ìlà ojú tẹ̀lẹ̀gbẹ́ yìí this your face tí ò bá jẹ́ fèsì Ògún á jẹ́ ti Ṣàngó tí ò bá jẹ́ ti Ṣàngó á jẹ́ tòrìṣà oko tí ò bá jẹ́ tòrìṣà oko á jẹ́ tọ̀rúnmìlà tí ó bá jẹ́ tọ̀rúnmìlà á jẹ́ tọ̀bàtálá tí ó bá jẹ́ tọ̀bàtálá á jẹ́ tòdùdùwà tí ó bá jẹ́ tòdùdùwà á jẹ́ tìyá ọ̀ṣun àbí kó jẹ́ iyemọja kó jẹ́ ibi tọ̀ṣọ́ òṣì kó jẹ́ fèsì ọya kó jẹ́ fèsì ọba àti àbí kó jẹ́ fèsì iyèmó kó máa jẹ́ ojú ìkan náà àwọn ìyá wa ọ̀sára ìkan nínú àwọn ìyá wa tàbí ìkan náà àwọn bàbá wa ojú ẹ̀ lẹ́gbẹ́ dání yẹn ẹ̀dẹ̀ wá ń ṣe pé fún nǹkan tẹ́ gbé identity yín báyìí ẹ̀ ń gbé ṣe pé tó bá tún wá wo dominant gene yín torí bóyá ni mi rò pé bóyá ni bàbá gan mọ ọ̀ kó jẹ́ egúngún lẹ́jọ́ yes bóyá ni bàbá mọ bàbá tiẹ̀ mọ́ gan nínú àwọn alálẹ̀ tó bá tún wá ṣe DNA ẹ bàbá o lè ní dna èṣù ó lè jẹ́ fèsì èṣù láàlú gan lo ní ajọ́ngọ́lọ̀ ọkùnrin wọ́n ṣe kí èṣù èṣù handsome gan tọ́bọ́ wá tó wá ṣe dna ẹ dna àwọn alálẹ̀ tó ń gbé ṣépè yẹn òun ló ní o lè ní dna Muhammed láéláé bàbá o lè bá wọn ní dna Muhammed o lè ní dna Muhammed bàbá ẹgbẹ́ mo yẹ ọmọ tó bí ìdí nìyẹn tó ṣe báàní yín ní mẹ́kà ẹ wá ń tanra yín jẹ pé wọ́n mísì yín ṣèbẹ́yìn Yorùbá wa ẹgbẹ́ wa ló sọ pé wọ́n mísì wọn mẹ́kà tó bá jẹ́ pé lóòótọ́ àwọn aráàbù mísì wa mẹ́kà ó yẹ kó ṣe interview fáwọn arab káwọn arab máa sọ pé ah we miss Nigerian we miss Nigeria wọn ò mísì yín bọ́lá ti mísì yín tó bá mísì yín tẹ ní mílítẹ̀ tẹ important sí wọn ṣọ́ máa bá nìyí pé kẹ má wàá ṣèbí torí àwọn overstayers pé àwọn Nigerians overstay òun ni wọ́n ṣe ni wọ́n ṣe ni wọ́n ṣe jẹ́kẹ́ wá sí Mẹ́kà báyìí lọ́dún yìí torí pé ẹ overstay ni wọ́n ṣe jẹ́kẹ́ wá sí Mẹ́kà lọ́dún yìí wọn ò fẹ́ fún yín ní ìwé ẹnì fẹ́ lọ sọ́ọ̀rù kan pẹ̀lú wọn ẹjọ́ ṣé àwọn tó pé nílé ayé yìí sí wọn ò fẹ́ kẹ́ gbèlú wọn òun ni àlùjọ́nà tó create àwọn ọ̀dà ìfẹ́ lọ bá gbé lálùjọ́nà. ilé ayé yìí nítorí pé ẹ overstay wọ́n wo record Nàìjíríà overstay àti pọ̀jù wọ́n wo record wọ́n rí pé overstay ní láti Nàìjà ó pọ̀ wọ́n dẹ̀ fẹ́ flush out àwọn yẹn kó tó di pé wọ́n gbà káwọn Nigerians mi wá wípé àwọn Nigerians bóyá visa wọn ṣe ò tí ì expire tó ń dúró pa síbẹ̀ tí wọ́n lọ wọn ò dẹ̀ lè deport wọn torí pé wọ́n ní right to stay wọ́n dẹ̀ wá rí pé ẹ ti pọ̀ jù nítorí pé ẹ ti pọ̀ yẹn wọn ò wá jẹ́ kí nàìjà kó wọlé lọ́dún yìí tọ́wẹ́dẹ̀ lọ máa wo population àwọn nàìjà tó yorùbá tó pọ̀ jù ẹ̀yin yorùbá yìí lẹ máa pọ̀ jù bẹ́ẹ̀ haúsá ò kì í travel lọ títì haúsá tọ́ bá travel wọn máa ń padà sílùú wọn àwa àti Ìgbò la máa ń travel tá a kì í padà wálé àwọn haúsá mélòó lẹ máa rí ní diaspora Ibo àti Yorùbá ló pọ̀ jù ní diaspora Ibo ò dẹ̀ pọ̀ ní tó ń ṣe Islam àwa là ń ṣe Islam which means pé àwọn èèyàn wa ló pọ̀ jù tó overstay tó wà lọ́hùn tí wọn ò wálé nítorí àwọn èèyàn wa tó overstay òun náà ṣe jẹ́ kí Nàìjíríà kó wọlé ń yé àyè torí àwọn èèyàn wa ẹ dẹ̀ fẹ́ lọ sí àlùjọ́nà kan náà these people wọ́n promise yín ní àlùjọ́nà they promise you àlùjọ́nà bọ̀ nílé ayé yìí ẹ̀dẹ̀ lè lu ọpọlọ yín wípé àwọn tó promise wa lálùjọ náà nílé ayé yìí wọn ò aláwò wa ká wá àwa ń tọra wa jẹ àwa very important mo wò báyìí pé ṣe ló ń dun gbogbo àwọn àfáà yẹn pé wọn jẹ́ kí wọ́n wọlé ní o worry as a slap on them wọ́n wá ń dunra yín nínú wípé ẹ̀ ẹ̀wọ̀n jẹ́ torí pé wọ́n promise wa gan tó wáyé promise wa immediately ó yẹ kán lift ban ẹjọ́ yín tẹ̀ ń tẹ̀ ń gbọ́ mi ẹjọ́ ẹ bá mi comment tó wáyé pé lóòótọ́ ni àwọn Arab yẹn miss wa ṣé kò yẹ kán lift ban immediately pé à káwọn Nigerians máa bọ̀ wọ́n yẹ pé wọ́n miss wa lóòótọ́ wọ́n ṣe fún wa ká lè mọ̀ pé we are nobody we are nothing to them wọn ò fẹ́ ká wá populate ìlú wọn wọn ò fẹ́ ká overstay yes wọ́n dẹ̀ fẹ́ ìbàdí táyì tán bá máa tán bá ti lé táwọn èèyàn bá ti lọ tán wọ́n á wá jẹ́ kẹ́lòmíì wọlé ẹ wá ń purọ́ wá ń tàn wá jẹ èyí máa gà wá ẹ ẹ ní pé a ah, they actually ẹ lọ́dọ̀ títí wọn wọ́n mí ìsìwà gan wọ́n mí ìsìwà nítorí pé wọ́n mí ìsìwà yẹn òun ni wọ́n ṣe torí pé wọ́n wá sọ pé ah, àtìgbà tí ah, àti wá síbẹ̀ yẹn ṣe hàn hàn ta àwa gan àmọ́ yìí ara wa yíyí òfowó lẹ̀ mọ̀ wọ́n ò mọ yìí yín ẹ̀yin lẹ́mọ yi wọn wọn ò mọ yi yín wọn ò mọ yi yín wọn ò mọ yi yín ẹ má tọ́ra yín jẹ mọ. tó bá jẹ́ pé àwọn arab ló miss nigerians àwọn ló yẹ kó ṣe láyé ta wáyé láìkíní nìlà bí arab níta mẹ́ta mẹ́rin á ní pé ó àwọn àwọn ọlọ́jà wọn wọ́n á ṣe fídíò pé à nigerians àwọn ò ráwọn nigerians yí àyí it's really affecting them ipe so ní ṣe yorùbá máa with tribal mark ìlà ló wà lẹ́rẹ̀kẹ́ bàbá yìí bàbá yìí ìlà ìlà tó wà ní tó wà ní ẹ̀tẹ́ bá wo artifacts ìyá àbẹ̀ní ìlà tí ìyá àbẹ̀ní kọ ni bàbá Muyideen Ajayi Bello kọ ìlà tó wà ní ẹ̀rẹ̀kẹ́ ìyá àbẹ̀ní tẹ́yìn bá rí old tẹ́yìn bá rí àwọn ancient artifacts ọ̀rúnmìlà irú ìlà yìí náà ni ọ̀rúnmìlà kọ ìlà tí Muyideen kọ yìí òun ló wà ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀rúnmìlà àwa náà ní àwọn artifacts ní family wa tó yẹ pé irú ìlà yìí tó wà ní ẹ̀rẹ̀kẹ́ bàbá Àjàní Bello òun ló wà ní òun ló wà ní orí àwọn àwọn egungun wa kan àwọn ère àwọn baba ńlá wa kan ní ilé bàbá mi a nírú àwọn ère báyìí tó jẹ́ pé ìlà tó wà ní ẹ̀rẹ̀kẹ́ Àjàní Bello yìí exactly ló wà ní ara àwọn ère wọ̀nyẹn táwọn bàbá wa ṣe tó wà ní ilé bàbá ilé bàbá ti tèmi ni mò ń sọ o. irú ìlà yìí ẹ lọ wo ẹ lọ wá àwọn ancient artifact ọ̀rúnmìlà irú ìlà tó wà ní ẹ̀rẹ̀kẹ́ àjàní bello yìí exactly ló wà ní ló wà ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀rúnmìlà òun náà ló wà ní ẹ̀rẹ̀kẹ́ ìyá àbẹ̀ní ṣe mọ̀ pé oríṣiríṣi ìlà làwọn bàbá wa máa ń kọ pọ̀ irú ìlà tí bàbá yìí kọ òun ló wà ní ló wà lé ló wà lé ní ìyá àbẹ̀ní poróyè ìyàwó ọ̀rúnmìlà irú ìlà tó wà ní ẹ̀rẹ̀kẹ́ òun ló wà lẹ́rẹ̀kẹ́ mú ìjì nìbélò ìlà yẹn gangan ni mo á fi mọ̀ pé àṣẹ ọmọ àṣẹ kì í ṣe àjèjì fúlàní ni mo ń pe bàbá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n mí sí yín tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n mí sí yín Àjàní Bello tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n miss yín if it is true they actually miss you people ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ máa sọ̀rọ̀ àwọn arab ló yẹ kọ́ protest "Ah no, nigerians ò ṣe kinní kan mọ́ wò pé nigeria gọ́ọ̀mẹ̀ntì ló máa bẹ saudi sìn pé kọ́ ọ̀jọ̀ kan jẹ́ kán wá bóyá tó bá tẹ̀ máa ṣílẹ̀kùn fún yín kẹ́ padà wá àwọn ìjọba yín ló máa bẹ̀bẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni bàbá mi bàbá àsìn brainwash and our next generation must not think like baba they must not think like him baba lọ sí mosque baba ń bú ara ẹ̀ ó ń bú ara ẹ̀ ó ní àwọn alálẹ̀ ó ń bú àwọn ancestor tiẹ̀ ṣùgbọ́n àwọn baba oníbàbá ó wá ní kàn sọ ìwé àjèjì kalẹ̀ ní ní ní ààfin tó jẹ́ pé àwọn bàbá tiẹ̀ àwọn tó ń bú àwọn ẹni ẹ̀kọ́ àwọn ló ṣe àpèrè yẹn táwọn pípù yẹn tán bá ṣe àpèrè yẹn báwo ni àwọn ọba yẹn ṣe máa débẹ̀ báwo náà ṣe máa dẹni yìí báwo náà ṣe máa dẹni ẹ̀yẹ ṣèbí nǹkan táwọn bàbá yẹn ṣe sílẹ̀ òun lẹ fi ń họ́nà àwọn ọba yẹn ẹ wá sọ pé àwọn bàbá yẹn ó wá ní kán sọ kùrán kalẹ̀ wọn máa sọ̀sán kan wọn láwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn alálẹ̀ ilẹ̀ yìí so àwọn alálẹ̀ yẹn kò yẹ kán recognize wọn mọ́ it's just like irú wọ bàbá yìí sìn tó bá débi two hundred years kọ́ láwọn ọmọ tiẹ̀ kọ́ máa rántí ẹ̀ mọ́ oníkọ́ máa rántí bàbá bàbá tiẹ̀ mọ́ ṣé Mo. pé àtìgbà tẹ́ ti gbé ẹ̀sìn burúkú yìí wá ṣé mọ̀ pé ó ti kó bá ìran wa ṣé mọ̀ pé gbogbo yín ẹ̀ lóríkì bàbá ti yín báyìí kò lóríkì kò ní oríkì orí ní fámìlì mi sìn orí bàbá bàbá mi ni oríkì ti dúró bàbá tó ṣe bàbá bàbá tó ṣe bàbá mi bàbá bàbá mi wọ́n ṣe ń pè wá mọ́ wọ́n ṣe ń kí oríkì ẹ̀ òun gan ní oríkì tó máa fi ń kì í wọ́n máa ń pe bàbá tó mi sìn wá ní ègìrì gbojòlà ẹni tó lọ ń gba ojola. kan tó wá sọ pé tó wá sọ ọmọ òkìtì ọmọ ọmọ wọn máa wá lọ ọmọ òjì kùtùkùtù bara sómi abara lóló ọmọ òṣù gbòmùdọjà ọmọ òṣù bàràkàtà ní etí ọmọ ajiwajiwa ọmọ sáàkì ọkọ ìlú wọ́n máa kí wọ́n máa lọ wọ́n máa kí lọ máa kí ọmọ ajígẹ́lẹ́ wọlé bá lọ máa kí ọmọ ṣẹ́kẹ̀ ọmọ òdí o máa máa lọ bẹ́ẹ̀ ọmọ epo òkè tó bá ti ń kí lọ bẹ́ẹ̀ yẹn bàbá bàbá tèmi kò fi sí ni mo wá orí mo tó ní mi mo bàbá bàbá tèmi náà sí náà kí ló fà kọ́ọ̀sì tí ẹ̀sìn àjèjì gbé ẹ lè attack àwọn bàbá ti yín kí ẹ dẹ̀ expect pé wọ́n máa immortalize yín àwọn bàbá oníbàbá tẹ̀ dẹ̀ ń sọ ìwé tẹ̀ dẹ̀ ń sọ yìí náà printing press dé ní fourteen fifteen century ni wọ́n kọ́kọ́ print ìwé àkọ́kọ́ so igi tẹ ni wọ́n kọ nǹkan sí ara irọ́ ni gbogbo kíní yẹn náà wọ́n kọ nǹkan sí igi wọ́n fi nǹkan wọ́n kọ nǹkan oje sí igi láti ọdún tí ní fifteen century tán bí ẹ̀ eh, láti gbà tán bí ànábì mọ́mọ́ ní fifth century tí wọ́n kọ nǹkan sára igi kò dẹ̀ parẹ́ èyí tó kọ sára òkúta ò dẹ̀ parẹ́ why kidding me why tẹ̀sẹ̀ máa tàn wá ná èyí tó kọ sára awọ ẹran ní ayé Muhammad kò parẹ́ it is a lie oral oral oral history náà làwọn náà ń sọ wọ́n pass ẹ̀ ní from one generation to generation to generation to generation ìgbà tó wá tí wọ́n tí wọ́n develop writing ni àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ìgbà tó ń develop writing ìgbà yẹn náà lọ ń kọ sára igi wọn náà lọ ń kọ sára sára sára sára whatever tí ìwé dé àwọn Vatican ló canonize ẹ ẹ lọ kà Venice náà ti kọ́kọ́ print Quran ẹ wá máa sọ pé ká má gba ká má gba yes you are right government money ẹ máa wá sọ pé ká má accept ìtàn tiwa mọ́ ipe ìtàn ìtàn onítàn ní ká máa kà nǹkan tó jẹ máa ń fọ́ ni pé wọ́n á ní má bú ẹ̀sìn ẹ lẹ́sìn kó má bàa bú tiẹ̀ it is very it's an, it's an insult to any ọmọ aboriginal person tó bá ní kó má bú ẹ̀sìn ẹ lẹ́sìn kó má bú ẹ̀sìn wo lẹ́sìn ẹ náà. ìwọ ló ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn bàbá Àjàní Bello ẹ̀yin lẹ́ ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn muslim ẹ̀yin lẹ́ ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn christian ló ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀sìn traditional àwọn bàbá tó kọlà bí ti tiẹ̀ bàbá Àjàní Bello òun nìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tiẹ̀ ìṣẹ̀ṣe ìlú onílùú ló ń ṣe ìṣẹ̀ṣe ní gbogbo ẹ̀ ìṣẹ̀ṣe ìlú onílùú ni wọ́n ń ṣe tó wá sọ di ti tiẹ̀ ìṣẹ̀ṣe tó yẹ pé tó bá máa sọ tó máa gbé koran lọ sí anywhere hundred times wọn ò ní dárúkọ ẹ sí àwọn wọ́n ti wọ́n ti canonize ìwé wọn ìwé wọn ti complete kò sí addition gbogbo eh, ifá èké ànábì mọ́mọ́ sọ eh, eh, Ọ̀rúnmìlà dífá fún Muhammed ilẹ̀ wa nìkan náà máa ti sọ wọn ò lè sọ ní ẹniwù ẹ̀jọ̀ ọ̀dọ̀ wa lọ ọ̀dọ̀ wa nìkan náà máa ti sọ ọ̀rọ̀ yẹn wọn ò lè sọ ní India tó bá jẹ́ òótọ́ ni ó yẹ kó kí stone yẹn wà ní India ó yẹ kí story yẹn wà ní Iraq ó yẹ kó wà ní Iran ó yẹ kó wà ní Syria kò yẹ kó jẹ́ pé ọ̀dọ̀ wa nìkan náà ti máa sọ tó bá jẹ́ pé lóòótọ́ ó yẹ kí gbogbo Muslim kan ní knowledge yẹn pé there was an Ọ̀rúnmìlà tó dífá fún ànábì mọ́mọ́ if that history is not fake ó yẹ ẹ rí pé àdìtì Islam tẹ bá so àwọn àdìtì mi báyìí lọ́dọ̀ wa ń bì báyìí tẹ bá bá àwọn tó wà ní tó tó wá láti North Africans yẹn mo ní àwọn tẹ mo dé àwọn tó dẹ̀ wà ní Arab mo ní àwọn ọ̀rẹ́ Muslim tó pọ̀ ah so kí ni mo tún àlásọ ni pé tẹ́ bá ń sọ àwọn kíní yẹn wọ́n máa sọ fún yín pé òótọ́ ni wọ́n á dẹ̀ sọ ọ̀tọ̀ yẹn fún yín bó ṣe rí but àwọn fọ́júrì tí àwọn èèyàn wa ṣe àfikún títí wa láti tanra wa jẹ wípé ẹ ànábì mọ́mọ́ ẹ wọ́n tẹ̀ sọ káwọn kan sọ pé mo mọ odù wọ́n lóun ló ń jẹ́ mọ́mọ́dù wọ́n ní mo mọ odù òun ni àwọn aráàbò mọ̀ ń pè tó ń sọ pé òun tó wá di mọ́mọ́dù mo mọ odù wọ́n lóun ni wọn ò mọ̀ pè tó di mọ́mọ́dù báwo ni mo mọ odù amid ní Islam túmọ̀ sí praise ìyìn ìyìn nílédè wa báwo ló ṣe di mo mọ odù mo mọ odù Mohammed kò yàtọ̀ yìn nítumọ̀ Mohammed tóyìn ó nítumọ̀ Mohammed. nǹkan kíkan tó bá wá Tóyìn o nǹkan tó bá Tóyìn bàbá Fárí ni mo wà lórí Facebook mo wà lórí program bóyá làwọn ló Tóyìn bẹ́ẹ̀ wọn bàbá wa ṣe nífá Tóyìn Ògún Tóyìn Ṣàngó Tóyìn Ọya Tóyìn Èṣù Tóyìn làwọn náà ní òrìṣà wọn tó Tóyìn Hamid tó parí orúkọ ànábì mọ́mọ́ Tóyìn ni so báwo ló ṣe wá di wọn mọ odù those are the lies we tell ourselves and you tell our future generation to deceive them. àwọn irọ́ tí wọ́n create láti ṣi future generation wa léṣe nìyẹn láti ṣì wá lọ́nà nìyẹn tí àwa ò dẹ̀ fẹ́ mọ́ because irọ́ yẹn ò wà accepted via universal tẹ́ bá pàdé àwọn muslim tó wá from foreign place tẹ́ bá lọ ń pass àwọn knowledge yẹn wọ́n á máa wòye pé kí lẹ sọ they look at others as kí làwọn eléyìí sọ náà àbórí wọn ò pé ni wọ́n ní i've never had such in my life wọ́n láwọn ò gbọ́ rí wọ́n máa ní pé àwọn ò gbọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn rí did you see now so which means pé gbogbo pé òtúrá kan o àti Muhammad òtúrá méjì ló sọ̀tọ̀ lárúbáwá you see that is a lie because lárúbáwá self is fraud àwọn àwọn Arab mọ̀lú wọn sílùú lárúbáwá àwa là ń pè bẹ́ẹ̀ they don't know wọn ọmọlú wọn sílùú lárúbáwá they don't know tẹ wá pé wọn ọmọlú wọn sílùú lárúbáwá àwa là ń pè ní lárúbáwá they don't know wọn ọmọlú wọn sílùú lárúbáwá so tẹ bá sọ pé òtúrá méjì àbí kankan they will look at it pé what are what is this person saying they, it, it makes no sense to them so most thing you teach people in the mosque go make sense that is that is just the truth go make sense so and nígbà tẹ́ bá ń pe ajá lọ́bọ̀ fún ọmọdé at the end of the day àwọn ọmọ yẹn máa wà mentally deray. wọ́n máa wà mentally deray. wọ́n máa wà mentally deray, because ẹ ti pa irọ́ fún wọn they have edged some lies into their hand it's just like bí ọ̀rọ̀ Christianity I'm not going to Christian area today ọ̀rọ̀ Muslim ni mò ń sọ lẹ́nìí you have been lied to and you hold it telling us pé Muhammad ni òjíṣẹ́ ìkẹyìn olódùmarè wípé lẹ́yìn Muhammad olódùmarè ò lè rányàn mọ́ which is not true Muhammad in his life never mention olódùmarè never talk about the character of olódùmarè Muhammad sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ẹ̀ and the belief of his ancestors and the the belief of their ancestor Saturn wọn God wọn tí wọ́n ń bọ òun ló ní twelve star that is why they have twelve month calendar seven days they are also astrology and ìṣẹ̀ṣe títí wa olódùmarè has to do with sixteen the real odu is sixteen and each each odu gave birth to sixteen odu yẹn jẹ́ mẹ́rìndínlógún ó bí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún so everything about olódùmarè is sixteen tó bá multiply sixteen by sixteen ó bí two fifty six divide two fifty six by sixteen it will give you sixteen philosophy Ọ̀rúnmìlà ẹ lè rí inú bible ẹ lè rí inú Quran ọkùnrin mẹ́sàn-án obìnrin egungun méje odù mẹ́rìndínlógún ló mú èèyàn wá sílé ló mú ènìyàn wá sílé ayé òun ló produce ẹ̀dá philosophy Ọ̀rúnmìlà ni you can't find it in the bible you can't find it in the Quran wọ́n kọ́ wa ní church èmi ò mọ̀ pé inú fáná ti yọ until I went back home ṣe rí bẹ́ẹ̀ the creation odù tó fi sọ wọ́n ní mẹ́rìndínlógún ni so ọkùnrin àjọṣepọ̀ ọkùnrin kan àtobìnrin kan tó máa mú ọmọ jáde is going to be sixteen obìnrin méje ọkùnrin mẹ́sàn-án tó bá jọ copulate ó máa mú ọmọ ṣètì rí orúkọ tí fígọ̀ yẹn tó dúró lé nìyẹn why many people don't even know the meaning of Odùduwà odù tó dá wa odù tó dá ìwà àwọn ancestors wa gbogbo wọn ló ń bá Olódùmarè jórúkọ odù tó dá wa odù tó dá ìwà is still sixteen mẹ́rìndínlógún ni. ìyẹn ni philosophy olódùmarè but ti àwọn greco-roman àwọn arab is on twelve star saturn òun ló ní twelve méjìlá tó kì í ṣe olódùmarè àti jésù o àti muhammed o kò sẹ́ni tó jíṣẹ́ olódùmarè nínú wọn. nǹkan tó yìnbọn ń pè ní syncretism plagiarism impersonation òun ni wọ́n ṣe sínú christianity àti islam gbà tó ń translate ẹ̀sẹ̀dẹ̀ wa wọ́n impersonate muhammed sí kọ́ṣọ̀ wa wọ́n impersonate allah asolódùmarè that's why tó fi jẹ́ pé kò síjọ́ tá bá ń tíṣì ìwé yẹn kò lè balance ẹ lè rí balance ń bẹ̀ kò lè wà balance because kò kò align pẹ̀lú culture wa kò align pẹ̀lú tradition wa kò align pẹ̀lú origin wa ẹ mú nǹkan tí ò jẹ́ tiwa ẹ kàn kì í sí ni so it's just like kẹ́ máa try láti change Buddhism àbí Shintoism sí concept Ọ̀rúnmìlà ẹjọ́ báwo ló ṣe máa work kò ní work ó máa máa bring negativity bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń change concept Islam sí sí sí sí èdè wa so tẹ́ bá wá ń sọ Islam lédè wa lẹ́ẹ̀ni ìyẹn omi ìpè islam jẹ́ kínní wa kò yàtọ̀ sí pé ẹ̀ ń kọ́ àwọn èèyàn ní buddhism shintoism ní èdè yín period it's still foreign it is still foreign ó kàn yẹ pé foreigner tó ti pẹ́ ni tó dẹ̀ kò dẹ̀ lè naturalize reason yóò fi lè naturalize ni pé the concept tí ó tó ti wà pẹ̀lú tradition yẹn ó contradict nǹkan tí ẹ̀ ń gbé wá àwọn Ọ̀rúnmìlà wọ́n ti o philosophy yẹn Ọ̀rúnmìlà lolódùmarè fún ní odù ifá láti kọ́ wa so Ọ̀rúnmìlà ti establish concept ti tiẹ̀ nínú two fifty six odù nínú two fifty six odù yẹn nígbà táwọn gbé Islam wá òun ni wọ́n ti ń wá concept pé kí ló jọ nǹkan tá a lè ṣe ń jẹ́ àlà sí kí ló jọ nǹkan tá a lè fi léyìí sí kí ló jọ nǹkan tá a lè ṣe ń jẹ léyìí sí so concept tẹ́ ń gbé yẹn kò tálì mọ́ nǹkan tó wà ńlẹ̀ that's why ti contradiction fi wà tó fi jẹ́ ìpele ní muslim gan wọn ò mọ identity Allah àwọn muslim yorùbá wọn ò mọ identity Allah nǹkan tí súra tù sú chapter two sọ pé ẹ lè ẹ bá lọ ẹ bá kírun dọ̀la kò ṣòpẹ́ máa dé àlùjọ náà súra orí kejì yẹn òun ló ti sọ súra bàkúrà òun ló ti sọ everything nípa Islam òun ló ti sọ nípa Islam pé Allah uh, is a full of grace òun ló máa ń choose ẹni tó máa di muslim òun dẹ̀ ló máa di time ẹni tó máa wọ àlùjọ náà even pé èèyàn kú gan pé ló ń ṣe prayer fún prayer ẹ̀ kálà kó tẹ̀sán pẹ́ fẹ́rẹ́rẹ́ it's a waste of time because Allah ti sọ pé ó Allah sọ pé òun ò kí ń change mind òun ó ní òun ò kí ń change mind òun bíi pé ẹ fẹ́ try láti manipulate Allah nìyẹn kò dẹ̀ lè work because Allah ti sọ pé òun lòun máa decide kò sọ pé èèyàn kankan ló máa decide fóun aláàdẹ sọ pé àwọn tó máa lọ sálùjọ náà òun wọn ti pé bọ́ọ̀ ló ṣe mọ̀ Àjàní Bello pé ó wà lára àwọn tó fẹ́ lọ sálùjọ náà so it's just like deceiving yourself inú concept yẹn nu Christianity làwọn Islam ti jí but I'm not going there today Christianity gangan ló ní concept yẹn John six forty four eh, no one come to me except my father draws them Jesus, sọ bẹ́ẹ̀ nínú Bible ó láwọn tí bàbá wọn bá fún un nìkan lòún lè preserve ẹni tí bàbá òun bá fóun nìkan ṣoṣo lòun lè preserve all those that you have given to me nínú eh, John nineteen ó ní father all those you have given to me I'll be able to preserve them father àwọn tó yàn fún mi I'll be able to preserve them except the son of perdition Judas and Baba Jesu lo choose Judas as the son of perdition I'm not going there today I don't want to mix two things two things together so all those things was copied from Christianity pé allah ló ń choose fún ànábì mọ́mọ́ it is the concept of the christian pre olóńpẹ̀ ni predestination predestination ni predestination yìí náà wà nínú fa àkúlẹ̀yẹ̀ làdáyébá ọ̀run ló mẹni tó máa là so you are only wasting your time ọ̀run ló mọ ọ̀run nìkan ṣoṣo ló mọ ẹni tó máa là so predestination náà wà nínú fa pé ọ̀run tó ti wá ló máa padà sí àwọn tó wá láti ọ̀run igi tó bá kú inú igi tó ti wá náà máa padà àwọn tó wá láti ọ̀run omi kì í ṣe ọ̀run kan ló wà nínú ifá o ẹ ń purọ́ fún wa yẹn ifá ò sọ pé ọ̀run kan ló wà o ọ̀run igi wà ọ̀run omi wà ọ̀run afẹ́fẹ́ wà ọ̀run ilẹ̀ wà ọ̀run àjàlé àjàlé yẹn ni olódùmarè wà ọ̀run àjàlé ìyẹn ni tàwọn ọ̀rúnmọlẹ̀ òun ni tàwọn olódùmarè olókun ọ̀run míì ni ọlọ́sà ọ̀run míì ni nínú fa so kì í ṣe ọ̀run kan ló wà àwọn ọmọ olóòkú tó bá wá sílé ayé sọ bá padà ọ̀run tí wọn náà padà lọ àwọn ọmọ ọlọ́sàá máa padà sọ̀run wọn so everybody ibi tó bá ti wá ló máa padà sí nǹkan tó wà nù fáànì yẹn kò sí pé o wá látọ̀run omi tó bá padà tó wá padà sínú igi náà àwọn ọmọ igi wà tó yẹ pé ọ̀run igi náà ti wá. àṣà àrítẹ́ ẹ̀ bá gbàgbọ́ ẹ̀rọ tí wọ́n fẹ́ gégi kan níbẹ̀rẹ̀ republic táwọn ọmọ kan lọ ń sunkún nídìí igi yẹn pé kọ́ máa gégi yẹn tí wọ́n taari fídíò yẹn gbà yẹn tí wọ́n ń sunkún pé kọ́ máa gégi kọ́ máa gégi pé ilé àwọn nìyẹn tí wọ́n ń sunkún ẹ̀rọ àwọn tó ń gbé fídíò yẹn káàkiri bíi three years ago táwọn yẹn ń sunkún gidi gan tó ń dìbọn gi yẹn pé wọn ò gbọdọ̀ gé igi iṣẹ́ pé ilé àwọn ni ilé àwọn ni kọ́ máa gé igi that's why tó fi jẹ́ tí problem fi wà àwọn igi míì wà tá a gé lè níyìn tí ò yẹ kán gé so ọ̀run Allah kì í ṣọ̀run tolódùmarè wa kò ní kankan ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe wa mo lo láńgbèjì ọ̀run Allah fún ọ̀run àwọn Muhammed kì í ṣọ̀run àwa kì í ṣọ̀run tolódùmarè ẹ̀yin lẹ̀ ń dàrú pé Allah o òun ni ọlọ́run ti òun náà lọ́lọ́run táwọn bàbá wa ń sọ no they are different ọlọ́run ò confuse olódùmarè wa ló gbé ifá kalẹ̀ Allah kòránì ló fi rán wa Muhammed àti àwọn ancestor Muhammad Olódùmarè wà pẹ̀lú àwọn baba ńlá tiwa àwọn irúnmọlẹ̀ wa àti àwa ìran wa ifá òrìṣà ẹbọ nǹkan tínú Olódùmarè ti wá dùn sí nìyẹn so àǹtí Olódùmarè ni baba, bàbá yes tẹ bá ti ń condemn ìṣẹ̀ṣe ẹ̀ ń ṣe lòdì sọ́lọ́run Olódùmarè ẹ̀ ń ṣe lòdì sí Olódùmarè ọba àjàníwàrun ìwà ọ̀run nílé Olódùmarè ìwà ọ̀run òun náà máa ń pè ní ìwà Ifá ibẹ̀ ni ilé àwọn ọ̀run èṣù gbogbo wọn ibẹ̀ yẹn ni ọ̀dọ̀ títí wọn so ayé olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so that's why tó fi jẹ́ pé àtìgbà tẹ́ ti change Quran séde wa tó yẹ kó wọ́n translate ṣe Quran séde wa kò bá má sí confusion but Quran tẹ́ change séde wa yẹn ẹ fi create problem fún ara yín gan àwọn tó change ẹ̀ bóyá kó tó bí yín wọ́n create problem fún yín because nǹkan tẹ́ ẹ̀ ń sọ nínú Quran yẹn kò the same ó contradict nǹkan tí àwọn tó ṣe Quran tí wọ́n create àwọn tó ṣe Quran nǹkan tí wọ́n create o nǹkan tẹ̀ ń kọ́ ó contradict nǹkan tó create ẹ̀ ń change concept nǹkan ẹ̀ wá ń sọ pé ẹ̀ wá ń sọ pé ẹ̀ wá ń bring concept philosophy ẹlòmíì ẹ̀ wá fẹ́ fi pa philosophy ẹnìkan rẹ tó dẹ̀ yẹ pé that character ànábì mọ́mọ́ kò mention olódùmarè kò sọ nǹkan kan nípa olódùmarè kò mọ kò ó lè kò ní knowledge olódùmarè gan-an ẹ wá ń sọ pé òun lòjíṣẹ́ olódùmarè ẹni tí ò ní knowledge ó dé ọ̀dọ̀ wa ni ṣó mọ fani ó rí fani ẹ ń change concept ànábì mọ́mọ́ into our own tradition dáṣẹ mo ṣe sọ pé ní ilẹ̀ lárúbáwá yẹn tẹ́ bá lọ kọ orin tẹ́ ń pè lórí islam bẹ̀ lẹ́ni wọ́n máa lérè ìbílẹ̀ lẹ́wà ṣe wọ́n dẹ̀ máa sọ yín lóko you are right ìyá mi ẹ jẹ́ má bínú tí ìbálẹ̀ kí yín torí ọ̀rọ̀ tí mo sọ mo ti kí àwọn èèyàn sẹ́yìn Syncretism is the biggest problem, yes. Orin táwọn Muslim ń kọ gbogbo alamọ̀. He has no clue at all. Muhammad has no clue. So pé Muhammad ni last prophet lè ní ṣe scam. Kò sọ anything nípa Olódùmarè at all. What he preaches is about his own family heritage. He talk about us, his own tradition brought people back to their ìṣẹ̀ṣe to òrìṣà ìdílé ẹ̀ period not olódùmarè not olódùmarè and that's why ìgbàtẹ́ translate on translate Quran ṣèdè wa ó ń contradict nǹkan tó wà ńlẹ̀ tó yẹ pé wọ́n translate Quran ṣèdè wa ni ó kàn jẹ́ pé Allah Allah yẹn ni wọ́n ń sọ lẹ́ni there would have been confusion but now calling Allah a native name giving Allah native oríkì most of the oríkì tán fún Allah ní oríkì àwọn òrìṣà wa ni kò tẹ́ ẹ ṣe oríkì olódùmarè. ẹ ẹ lè rí ọba nínú orúkọ tó ń pè Allah hal mi dẹ di ní túmọ̀ hal hal di ní English di ò túmọ̀ sí ọba but àwọn Yorùbá bá fẹ́ pè wá ní ọba Allah did you see now Ilah means lord lordship ní Ilah ní Semitic language hal ilah Allah so kò túmọ̀ sí ọlọ́run Allah but you guys call ọlọ́run Allah that's where the confusion come from. It's sad me I have I have elderly person who is imam who is older than uh, uh, Baba Ajani Bello I have old elderly person in my family who is imam but I grew up with Baba mo dẹ̀ mọ̀ Baba láti kékeré yes Baba was my father my Baba and my dad they were very close àbúrò Baba ìyá Baba mi ni wọ́n very close with my dad ta ma lọ bá wọn ṣọdún ta ma lọ bá wọn ṣe mi ò rí kí Baba Baba láyé wọn bó ṣe jẹ́ imam tó ń ṣe tó ń ṣe wáàsí tó ń ṣe gbogbo ẹ̀ wọn ò kì í condemn tradition wọn ò dẹ̀ kì í condemn anybody Christian o Muslim oníṣẹ̀ṣe ṣèbára ẹmọ ni màmá wọn wọn ò condemn wọn mi ò ríru islam condemnation bẹ́ẹ̀ yẹn nírú ọwọ́ wọn rí that's like ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí rí àwọn bàbá àtìgbà tá àwọn bàbá yìí bọ́ ṣe ń ṣe àti ẹ̀ ti wà ní age awakening tí àwa gan a lè a lè a fẹ́ mọ́ ọba àjígẹ́ ọba àjígẹ́ it has no meaning yes àjígẹ́ àjígẹ́ it has no meaning wọn nínú ninety nine names of Allah kò sí àjíkí ńbẹ kò sí àjíkẹ ńbẹ kò sí àjíkí kò sí àjíkẹ ńbẹ ṣèbí fa tọ́ba fẹ́ kí fáwọn ní ifá ìwọ làwọ àjíkí ìwọ làwọ àjíkẹ ṣèbọ́ bá nífá aládé nífá náà ṣèbá aládé nífá ṣèbí fá ló fún wọn ládé ṣèbá àpúnlẹ̀ bọ nífá tọ́ba ní ìwọ làwọ àjíkí ìwọ làwọ báwo ló ṣe wá ń di ti Allah àṣàyéṣọ̀run tó ń pe ọ̀rúnmìlà lẹ́yìn ní báyìí mo ti sáwọn mùsùlùmí ti ń pe Muhammed ní àṣàyéṣọ̀run ọ̀rúnmìlà náà máa ń pè bẹ́ẹ̀ o gbogbo oríkì ọ̀rúnmìlà ẹ̀sọ́ di ti yálà gbogbo oríkì ẹ̀sọ́ di ti oríkì Ọbàtálá ẹ̀sọ́ di ti yálà oríkì Ògún ẹ̀sọ́ di ti yálà ẹ̀ wá fake identity yálà ìdí nìyẹn táwọn mùsùlùmí wa tó ń fi ní problem lẹ́ni tó fi máa rò pé yálà lè sún àrá yálà ò dẹ̀ lè sún àrá yálà ò lè sún àrá all those nǹkan tí allah ò lè ṣe ni ẹ wá claim pé allah kí ni mo fẹ́ fàyọ ni pé ọ̀rọ̀ tí mo sọ lọ tí mi sọ tán ni pé ṣebí àwọn ẹlẹ́bọ tí ẹ wá ń condemn yìí àwọn gbogbo technology tí wọ́n fi ń ṣọ́ allah lẹ́ni àwọn ẹlẹ́bọ ló invent ẹ̀ that's why i use this picture baba tribal mark of ìyá àbẹ̀ní ni bàbá ní àtọ̀rúnmìlà nínú tradition ọ̀rúnmìlà ló ní tribal mark mẹ́ta yẹn tribal mark tó wà ní ẹ̀rẹ̀kẹ́ Àjàní Bello yẹn Ọ̀rúnmìlà ló ní àti ìyá Àbẹ̀ní ìyá Àbẹ̀ní was married to Ọ̀rúnmìlà Ọ̀ṣun also have it ó lè jẹ́ household Ọ̀rúnmìlà náà ti ń lò ìdí ó dín dè sọ pé gbogbo àwọn ìyàwó àwọn ọmọ ọmọ ẹ̀ that is the tribal mark of Ọ̀rúnmìlà gbogbo nǹkan tẹ́ wá fi ń gbé àlàgà lè ní àwọn ẹlẹ́bọ ló ṣe àwọn eighties àwọn tó ń ṣọ́ kàábà gan àwọn ẹlẹ́bọ ló ń ṣọ́ kàábà láìsí àwọn ẹlẹ́bọ kaaba is nothing transformation tó ń ṣe sí kaaba lé ní àwọn ẹlẹ́bọ àbí ìṣe àwọn ẹlẹ́bọ ló ṣe kì í ṣe àwọn christian ló invent àwọn ẹlẹ́bọ àwọn scientists ń lọ ṣọ́ọ̀ṣì wọn lọ mosque scientists believe nínú nature wọn ò believe nínú ẹ̀sìn they are not religious people. Quran dey condemn ẹni tó bá ń venerate nature Quran ní ẹni tó bá ń venerate nature ó ní kán sọ lókùn pa ni quran sọ àwọn tó dẹ̀ wá ṣe nǹkan tí àwọn quran wá ń ṣe kódà hajj tí wọ́n ń lọ plane tí wọ́n ń gùn lọ́bẹ̀ lẹ́ni àwọn ẹlẹ́bọ ló invent plane tí ò bá sí plane yẹn báwo ni wọ́n ṣe fẹ́ máa lọ sí hajj gbogbo beautification tó wà ní hajj lẹ́ni àwọn ẹlẹ́bọ yẹn ló ṣe é ẹ̀rẹ̀ wá ní kọ́ pẹ̀ bọ̀rẹ́ tán bá ti pa ẹbọ rẹ́ ṣe mọ̀ pé Islam yìí máa fọ́ọ̀lù ó máa fọ́ọ̀lù náà tí ò sí knowledge mọ́ láti invent láti bring new thing kí ló máa padà ṣe ṣe rí Saudi Arabia ló máa jìyà jù reason ni pé àwa ò lè jìyà technology kan náà fi develop ọ̀dọ̀ títí wa àwa àwa ní natural natural ní títí wa lọ́dọ̀ títí wa but àwọn ilẹ̀ aṣálẹ̀ tó jẹ́ pé advanced technology òun náà fi sọ ibẹ̀ di ibi téèyàn lè gbé nítorí pé wọ́n kó ọpọlọ wa ní ọ̀dọ̀ wa ló yẹ ká appreciate jù you can ẹ lè gbé lọ́dọ̀ tiwa with no technology ọ̀dọ̀ tiwọn ò ṣe ń gbé with no technology so tí ò bá wá sí owó mọ́ tí ò sí knowledge ẹbọ yẹn mọ́ láti maintain àwọn technology tó fi build Saudi Arabia kí lẹ́rọ kó máa padà ṣe Saudi Arabia ó máa collapse ni that's the truth ó máa collapse ni ó máa collapse ni kò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀ sọ́dọ̀ títí wa torí pé àwa wà under the nature wọn ò lo technology kankan láti fi ṣe láti jẹ́ pé kí ilẹ̀ wa ṣe ń gbé láti make ọ̀dọ̀ wa wà habitable no àwọn ń lo technology lọ́dọ̀ wọn fi wà habitable it's just like irú olóyìnbó ń sìn tó jẹ́ pé ìrà orí ìrà nílòyìnbó omi bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé technology ló gbé lóyìnbó pẹ̀lú gbogbo ìta gbogbo ẹ̀ lẹ́ni tó tútù bá mú ẹ̀ lè dúró síta fago ẹ̀ lè dúró síta fún five minutes àwọn òtútù kan wà tó bá pààyàn fún ìṣẹ́jú mẹ́wàá ènìyàn máa kú so tí technology bá fail nílò òyìnbó lẹ́ni ìlú òyìnbó ò ṣe é gbé mọ́. twenty àlọ American soldier ló ṣọ́kàbà tí technology bá fail tí technology bá fail lẹ́ni àti ìlú òyìnbó o àti lárúbáwá ìlú òyìnbó náà ní méjèèjì mo kàn pín wọn ni kò sí èyí tó máa ṣe ń gbé mọ́ ṣùgbọ́n ọ̀dọ̀ wa ṣe ń gbé torí pé ọ̀dọ̀ wa structure tiwa kò sí lórí technology tiwa natural torí pé lọ́dọ̀ tiwa ọlọ́run fún wa ní wẹ́dà tó dáa gbogbo nǹkan tó dáa lọ́lọ́run fún wa àwọn ò ní irú nǹkan ta ní ẹni tí ọ̀wá dẹ̀ nírú nǹkan téèyàn ní ó di dandan kó ba tó dẹ̀ fẹ́ gbéra ẹ̀gá kí ló máa ṣe á develop story láti promote ara ẹ̀ ìdí nìyẹn tẹ́ ẹ fi lè rí èèyàn dúdú tó jẹ́ natural aláwọ̀ dúdú tó máa lọ síta tá lọ propagate tá máa ba ìtàn ìlú mi jẹ́ káwọn èèyàn lè wá gba ẹ̀sìn wọn àwọn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tí ò tó yàn ẹni tí ò tó yàn òun ló máa ń jẹyàn lẹ́sẹ̀ ẹni tí ò bá tó yàn òun ló máa máa jẹyàn lẹ́sẹ̀ tẹ bá ti rí anybody tó bá ti wà nílé ayé tó bá ti ń pariwo ẹ̀ tí wọ́n ń fi tó ń stigmatize ẹ lọ wo àwọn tó ń pariwo ẹ nìyẹn wọn ò tó ẹ nìyẹn àwọn yẹn ní inferiority complex wọ́n rí ẹnìyẹn pé ẹnìyẹn superior sí àwọn òun náà fi máa máa pariwo ẹ̀ every time bó ṣe jẹ́ pé ìsìn àwọn ẹlẹ́sìn àjèjì tó ọ̀bá ìtì àtakò oníṣẹ̀ṣe wọn ò lè wọn ò tí wọn bá àtakò oníṣẹ̀ṣe wọn ò lè ṣe anything wọn ò lè ṣe anything tó ọ̀bá àtakò oníṣẹ̀ṣe wọn ò lè ṣe anything reason ni pé ìṣẹ̀ṣe ìgbà tó ń dé wọ́n rí ìṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣe superior pé tá a bá bring any down a lè ever rọ́wọ́ mú so the next thing ni pé wọ́n láti create àwọn meat àwọn meat láti fìdọ̀tí ìṣẹ̀ṣe. same way anybody anybody táwọn èèyàn bá ti rí tẹ́ bá ti rí pé àwọn group, kan kóra wọn jọ tó ń pariwo èèyàn kan ṣáá tó ń pariwo èèyàn ṣọkan ṣáá ẹ lọ wò ó dáadáa wọ́n lè máa sọ negative nípa nípa ènìyàn o ṣùgbọ́n ẹnìyẹn wọ́n ń rí ẹnìyẹn as a threat sí nǹkan táwọn fẹ́ ṣe wípé ẹnì yìí tá a bá gbé ṣubú a nílè rọ́nà lọ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀sìn àjèjì yẹn nìyẹn tó fi jẹ́ pé ẹ̀sìn àjèjì yẹn ìṣẹ̀ṣe ló fojú ó kọjú mọ́ ṣẹ̀ṣe torí pé wọn ò tó wa ṣe àwọn káwọn ti parọ́ pé àwọn nílẹ̀ tó ṣàn fún wàrà bí oyin so tí ba ilẹ̀ tiwa jẹ́ tí ìbá yẹ pé ọpọlọ wa kú ọkí ló wà lọ́dọ̀ wọn tó ń ṣàn fún wàrà bí oyin ibi tó yẹ pé tí ò bá sí tẹkinọ́lọ́jì tẹ bá rìn lọ yẹ̀pẹ̀ tátẹ́gùn bá fẹ́ ń bẹ̀ lásán ó máa máa fọ́ ojú yín ni. ẹ̀yin láìsí ac láìsí ìta ẹ̀ tẹ́ ní síta ẹ̀ gbatẹ́gùn àwọn tí abnormal òòrùn tí wọ́n bá dé àwọn àwọn ń fi owó ń ra iná wọ́n ń fi owó ra iná wọ́n ń fi owó ń ra bó ṣe ń fowó ra atẹ́gùn wọ́n ń fowó ra heat wọ́n ń fi owó ra wọ́n fowó ra afẹ́fẹ́ tó máa tó máa jẹ́ kí wẹ́dà wọn wà òkè. tó bá gbóná jù wọ́n fi owó rà á ni wọ́n tún fi owó ra wọ́n fi owó ra heat Eh, wọ́n fi owó ra gbogbo ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin ẹ̀yin ò fowó rà á naturally lọ́lọ́run fún ẹ̀yin. so kí láti wá make ara wọn superior ni pé láti fẹnubà ti yín jẹ́ òun ló fà á tẹ́ fi di mùmú mùmú fọlọ mùmú tó fi jẹ́ pé owó yín lè ní òun lè fi gbé ìlú yẹn ga tí gbogbo yín bá sọ pé ẹ lọ sí òun náà ṣe kírètì àlùjọ́nà àti àti John ọmọ bàbá mi kárí wọn ẹ káàbọ̀ John ọmọ àti àti kìnnìtàn dá tó create ìdí náà yẹ kírètì John ọmọ àti àti wọ́n ṣe wọ́n dá jọ̀nà mọ́lẹ̀ wọ́n dẹ̀ tún dá eh, wọ́n dá àlùjọ́ náà sílẹ̀ pé ẹni tó bá ti tẹ̀lé àwọn nìkan o òun ló máa lọ àlùjọ́ náà o tó o bá tẹ̀lé àwọn o wàá lọ sí jọ̀nà mọ̀ so torí pé ẹ fẹ́ lọ sí àlùjọ́ náà ẹ fẹ́ lọ sí jọ̀nà mọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí fi owó tó yẹ kẹ́ fi túlù yín ṣe ẹ lọ fi ń túlù wọn ṣe gbogbo owó tó yẹ kẹ́ fi develop ìlú yín ẹ lọ fi ń develop ìlú wọn torí pé ẹ fẹ́ lọ sí àlùjọ́nà ẹ fẹ́ lọ sí àlùjọ́nà ẹ fẹ́ lọ sí jàǹdọ́mọ̀ ẹ fẹ́ lọ jó everlasting ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ lọ tí wọ́n ò fẹ́ jó tí àwọn tí wọ́n fẹ́ lọ sí tẹ fẹ́ lọ sí àlùjọ́nà kan pẹ̀lú wọn nílé ayé yìí ẹ lọ sílùú wọn wọ́n sọ pé ẹ ti pẹ́ jù wọn ò padà fún yín ní visa mọ́ wọ́n ń wo rẹ́kọ̀dù pé àwọn yí bẹ ṣe ń wá bẹ ṣe ń wá àwọn kan gan tún ń gba ibẹ̀ sá lọ Dubai àwọn kan kún òun wò pé báwọn èèyàn ṣe ń jáde àwọn míì tó bá wá wọ́n gbẹ̀bẹ̀ sá lọ Dubai àwọn míì gbàbẹ̀ sá lọ Israel àwọn míì gbàbẹ̀ sá lọ Abu Dhabi wọ́n ṣá wọ́n já wọ́n jápa àwọn tó ń gbàbẹ̀ jápa wọ́n wá rí pé rẹ́kọ̀dì àwọn tó jápa yìí ti pọ̀ wọn ò rí wọn wọn mọbi tó parẹ́ sí láàrin ìlú ṣùgbọ́n wọn ò rí evidence pé wọ́n kúrò nílùú wọ́n wá wò ó pé nítorí pé wọn ò fẹ́ kẹ́ máa wá kẹ́ má máa já pamọ́ wọ́n wá bá nìyí pé kẹ́ má wá ẹ̀ wá ń sọ pé wọ́n mísì yín tó bá mísì yín àtọ̀ wọn ò ní ever bá nìyí so wọ́n rí yín àṣẹ nuisance pé wá ń constitute nuisance nílùú àwọn wọn ò fẹ́ kẹ́ wá constitute missions nínú àwọn torí pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà wọ́n dẹ̀ wò pé tẹ́ ẹ bá pẹ́ jù nàìjíríà ẹ máa wá sọ nàìjíríà di ọ̀dọ̀ títí àwọn òun ni wọn ò ṣe jẹ́ kẹ́ dúró èyí náà wá sọ pé àwọn yẹn tó bá yẹ pé àwọn ló ní kọ́kọ́rọ́ àlùjọ náà yẹn lọ́wọ́ mo tẹ̀ túrọ̀ àwọn mùmú kan wọ́n ní Muhammed làwọn ń tẹ̀lé àwọn ò tẹ̀lé Saudi Arabia ìgbà tẹ̀ rò pé Muhammed lẹ́ ń tẹ̀lé ẹ̀ tẹ̀lé Saudi Arabia wáyé tẹ̀ ṣe máa tẹ̀lé Muhammed nílé bàbá yín kẹ́ ẹ̀ dẹ̀ má lọ kẹ́ má lọ sí Saudi tẹ́ ẹ̀ bá lọ Saudi ṣé ẹ̀sìn yìí ti pé bó lẹ́ ń kọjú sí ti ṣèwúre kì í ṣe Saudi lẹ́ ń kọjú sí ti ṣe prayer. ṣèbí Saudi Arabia òun lẹ́ ń kọjú sí ti ṣe prayer ṣèbí Saudi ni ẹ̀ ń kọjú sí ti ṣe prayer àbí ìṣe Saudi Arabia lẹ́ ń kọjú sí ibẹ̀ lẹ́ máa kọjú sí ẹ e gbọ́dọ̀ kọjú sí ibi tí wọ́n gbé òbò ajára sí yẹn ojú òbò òun lẹ́ tún kọjú sí tẹ̀sí ṣe prayer ẹ dẹ̀ sọ káwọn eléyìí oṣù oníṣẹ̀ṣe wọ́n bìlí pé ìyá wọn ni mother earth òbò àwáwù ṣèbọn làwáwù ló bí gbogbo ayé ṣèbí nǹkan tó sọ nìyẹn gbogbo ayé lè gbọ́dọ̀ lọ lá òbò tó bí wọn àwáwù kọ́ nìyá tèmi o òun kọ́ nìyá tèmi mo kàn fi sọ̀rọ̀ ni o nínú ìtàn wọn wọn lòun nìyá gbogbo ayé wọn wá immortalize òbò àwáwù wọn ní kẹ́bọ̀dì wa máa là ń bẹ̀ ẹni tó bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ kọjú síbi tó òbò àwáwù wà aswad kó kó kó máa ṣe kó máa ṣe kinní bẹ̀ ẹ dẹ̀ gbà yí pé àwọn pípù yìí tán bá wá mọ ọ̀nà tẹ bá fẹ́ wọ àlùjọ́nà kan náà wọ́n máa jẹ́ kẹ́ wọlé tí n bá ṣe pé wọ́n sọ wá di MFM. tí wàá yẹ pé wọ́n sọ wá di mùmú fọlọ́ mùmú tí n bá ṣe pé wọ́n sọ wá di mùmú fọlọ́ mùmú wọ́n sọ wá di mùmú fọ́lọ́ mùmú mùmú fọ́lọ́ mùmú ẹ wá gbà pé so but ẹ lè lo ọpọlọ yín pé àwọn tí ẹ tiẹ̀ wá ń gbé tẹ́yìn yìí ní ilé ayé yìí wọn ò kà wá séèyàn tó bá jẹ́ pé ọ̀run kan lẹ fẹ́ jọ lọ báwo ló ṣe máa treat yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà ni ọṣù ṣẹṣẹ ọṣù nìyá mi. àbójú rí o KML ọṣù ṣẹgẹṣẹ nìyá tèmi kì í ṣàwáwù wọ́n á tún mú òbò àwáwù yẹn wọ́n á tún wá paint ẹ̀ ní black wọ́n máa abẹ́rẹ́ wọ́n á tún wọ́n tún wáyọ̀ wọ́n tún máa àná ìtì ẹ̀. wọ́n tún fo wọ́n máa fòróró wọ́n tún fòróró sí ẹ wá máa sọ kọ́tọkọ̀tàn pé àwọn kan lọ́wọ́ ẹ̀ nínú omi tó dọ̀tí ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ tiẹ̀ wá ronú bíi one million ó máa máa láǹ kankan náà oní tuberculosis ala oní ikọ́ ife ala tó dẹ̀ jẹ́ pé true ẹnu èèyàn máa ń kó àìsàn gbogbo yín ẹ̀ lọ máa lá òkúta kan tó dẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíín wà sọ pé bóyá oṣù kan kò tí ì fọyín àwọn eh, òyìnbó yìí wọ́n dẹ̀ dọ̀tí bíi ìṣí wọ́n dọ̀tí tó yẹ pé ẹlòmíín bóyá ẹlòmíín ọwọ́ tó fi nù dí kò ní fọ́ o òun náà ló máa fi jẹun gbogbo pátápátá ẹjọ ọmọ ìmọ̀lá òkúta kan náà ẹ̀ tún máa ṣọ́ọ̀gù ẹ̀ tún máa ṣọ́ọ̀gù ọlọ́run máa ẹ̀kọ́ wa kó wa lọ́pọ̀lọ́ ẹ̀ wá wá síta ẹ̀ wá máa bàṣẹ̀ṣe jẹ́ tó yẹ pé nínú àṣà àti ṣe wa wọn làwọn bàbá wa tán bá ti gbé igbá sórí àmù ẹni igbá tó wá fi sórí àmù yẹn ẹ lè ẹ gbọ́dọ̀ kí sẹ́nu ẹ gbọ́dọ̀ kí sẹ́nu ẹ máa máa fi igbá yẹn bu omi nínú àmù ẹ máa bu sínú abọ́ ni ẹ gbọ́dọ̀ fi eléyìí tó wà lórí àmù yẹn ẹ gbọ́dọ̀ fi sẹ́nu ṣùgbọ́n nǹkan tẹ́ sọ pé ó superior ju titi yín gbogbo yín ẹ máa lá òkúta kan ẹ máa lá òkúta tẹ bá wá dé ẹ wá sick tẹ bá tún wá dé ẹ tún wá kó àrùn ẹ tún wá kó wá sílùú infectious disease ẹ kó wá sílùú. very very unhealthy yes. ẹ kó ẹ àrùn yẹn ẹ kó wá sílùú Adéníjì náà you are welcome. KM collection you are welcome. ẹ wá kó àrùn yẹn ẹ kó wá sílùú ẹ wá ẹ má ẹ má sọ pé viewers wa ó slow because it's Facebook that did it èyí náà mọ̀ pé tá bá ń ṣe show people are coming but Facebook àwọn náà reduce viewers wa so títọ́ dẹ̀ fi máa fi ṣí àmọ̀gbà tó máa ṣí wàálẹ̀ a sì máa máa ṣe program because táwọn wá ṣe program yẹn ló burú jù abọ́yẹbọ ṣíṣe ìyá mi yẹyinjú so tá a bá ṣe program sìn òun ló máa kò ní dáa but tá a bá continue láti máa ṣe program wọ́n máa padà release page wa padà so wọ́n ti wọ́n ti ìgbà kan wà tí wọ́n ti ẹ̀ jẹ́ ká tiẹ̀ ṣe live video rárá tó jẹ́ pé short video la lè ṣe but eléyìí wọ́n tiẹ̀ fún wa láyè àti ṣe live video ṣùgbọ́n a lè a lè ṣe live video ṣùgbọ́n a lè ṣe a lè wọn ò jẹ́ kí ó wọn ò jẹ́ kó flow àwọn fúnra wọn náà Facebook fúnra ara wọn náà restrict ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ṣe bẹ́ẹ̀. so èyí tó yẹ pé gbogbo yín máa lọ lá òkúta kan àwọn Chinese tẹ bá wà nu train tẹ bá pàdé àwọn òyìnbó mi ṣe ni ara wọn máa rùn gbò gbogbo wọn yẹn gbò láì lẹ́jọ́ lọ lá òkúta kan náà o. oke Kayode o bí káríwọ Di ní gbogbo ya lọ ma lá okuta kan Ele àlọ Ele àlọ Ele àlọ Ele àlọ Ele àlọ Ele àlọ ilé àlọ ẹjọ lá òkúta ẹ wá kó tẹ lọ ńlá ọpọlọ ẹ ti wà infected through that àwọn energy rádaràda tún máa wọnú yín ṣẹ́yìn ò mọ̀ ni ọ̀la ilé ọ̀la ilé àwọn ìmísí rádaràda àwa bàlẹ̀ yín òun ló jẹ́ kí iye yín ra tẹ̀ fi nímọ̀ nǹkan tẹ̀ ń ṣe mọ́ ṣẹ́yìn ò mọ̀ o jẹ tọ́ mi mo jẹ tọ́ ẹ mo jẹ tọ́ ẹ mo jẹ tọ́ ẹ mo jẹ tọ́ ẹ mo jẹ tọ́ ẹ mo jẹ tọ́ ẹ ṣẹ́yìn ò mọ̀ pé àwọn àwọn spirit kan á tún kó wọnú yín through nǹkan tí gbogbo yín láyìn ẹ dẹ̀ wá dẹ anú gbàgà ẹ máa wá bú oníṣẹ̀ṣe ẹ wá ní pé ẹ ẹ ó ti hold ṣùgbọ́n òkúta tí wọ́n ti ń lá láti five thousand years bọ́n ṣe sọ fún wa kì í ṣe Muhammed ló bẹ̀rẹ̀ sí ń lá òkúta yẹn wọ́n ti ń lá òkúta yẹn kán tó bímọ ọmọ ó kọ́ ẹ pé ìran nìkan ló la ń gbà náà ìyẹn ò kì í ṣe ayé àtijọ́ kò dẹ̀ síbi tọ́lọ́dùmarè ti pàṣẹ káwọn bàbá wa lọ máa lá òkúta ìyẹn ò fẹ́dèwé ọjọ́ kan àwọn mùsùlùmù kan àjọ pàdé mo wá ń sọ̀rọ̀ ṣẹ̀ṣe wọ́n ní ìyá kínní ẹjọ́ ẹ kóra yín sọ̀hún jàre kí mo yẹ kínní ẹ ti kọjá jọ ṣé ẹ kàn ti ṣì sọ̀rọ̀ ṣẹ̀ṣe ní àsìkò yìí pàtó sọ bẹ́ẹ̀ tán mo ní ṣùgbọ́n ẹ lè lọ́ọ́ máa lá ẹ lè lọ máa lá òbò ní mẹ́kà gbogbo wọn sá lọ ni o ẹ lọ lá òbò ẹ̀sìn yìí gan ló balẹ̀ ayé jẹ́ àwọn wa kì í lá òbò ẹ̀sìn ni wọ́n ti ń lá òbò gbogbo ẹni tó bá ń lá òbò lẹ́ni nínú kọ́ṣọ̀ wa gan wọn lọ́kùnrin tó bá ń lá òbò ó máa ba wọn ló ń ba nǹkan jẹ́ lára ọkùnrin àìgbọ́n náà èyí tẹ́ wà ní òmìnira ọmọ dudu Odùduwà ṣé wọn ti kọ́ wa bẹ́ẹ̀ dọ́gí style wọn ló ń ba nǹkan jẹ́ lára ọkùnrin tọkùnrin bá lájẹsára tó bá ń ṣe doggy style wọ́n ló ń ba nǹkan jẹ́ lára ẹ̀ ọkùnrin tó bá lájẹsára tó bá ń òbò wọ́n ní ó máa ba nǹkan ó ń ba nǹkan jẹ́ lára ẹ̀ so ẹ̀sìn yín ó gbé nǹkan burúkú wá òbò lílá lọ́dọ̀ tiwọn ó lè ní nǹkan tó ṣe fún yín tẹ́ bá tún lọ lá òbò yẹn tán ayé yín á tún wá dàrú àwọn nǹkan míì tán ti ṣe sára ti yín tó máa mú kára yín da ẹ tún lọ bàjẹ́ àwa ò níyẹn nínú tradition wa o àwa ò ní kán lọ máa láòbò ọjọ́ kan lèèyàn kan tiẹ̀ wá sọ pé à nǹkan tó ń ṣe ní mẹ́ka yẹn pọ́n náà ń ṣe ní gbódù o yí pé àwọn torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ pé obìnrin kì í ródù yí pé òbò náà ni wọ́n lọ ńlá ní gbódù mo bá pa àwọn babaláwo wa pé ẹjọ́ mo gbọ́ pé wọ́n ní irú òkúta mẹ́ka yẹn náà ni wọ́n ń pè ní ojú odù wọ́n ní irọ́ ni o wọ́n ní irọ́ ni o kò sí yẹn nínú ìṣẹ̀ṣe o kò sí yẹn nínú ìṣẹ̀ṣe wọ́n á tún wá tún kíní yẹn kù ní black wọ́n á tún ní wọ́n á kùn ní black wọ́n á tún àná ìtẹ̀ gbogbo ẹ̀ là ń rí lórí internet ẹ dẹ̀ wá sọ pé ìyẹn ló wà òkè ẹni ìyẹn ìyẹn ìyẹn ò kò yẹ kí ìyẹn ti fade away ó yẹ kán ti tún Quran kọ ó yẹ kán ti trans ó yẹ ṣe bí ìsìn ìgbà tí kí lorúkọ prince yìí ṣe Sálímọ̀ ni mo lorúkọ ẹ̀ prince Saudi Arabia yẹn tán ló gbé tán ní Amẹ́ríkà náà bí sí yẹn tó jẹ́ pé òun ni kìnìún Abidabi tó ń ṣe gbogbo nǹkan tó ń bíríngì nǹkan tuntun sí sá ṣe bẹ́ẹ̀ yín muslim àwọn muslim africa mo láwọn videos tó fi condemn ẹ̀ lórí youtube kì í ṣe àwọn saudi ti ẹ̀kọ́ ló condemn ẹ̀ o ó já halloween padà halloween mi kan celebrate òkú ọ̀run túmọ̀ halloween nìyẹn halloween táwọn òyìnbó ń ṣe báwa ṣe máa sọ pé à ń celebrate àwọn òkú ọ̀run wa halloween náà láti celebrate àwọn òkú ọ̀run wọn ni kọ́ máa ṣèrántí àwọn òkú ọ̀run wọn bọ̀bọ́ yẹn dá padà kọ́ṣọ̀ wọn ni tẹ́lẹ̀ ó dá padà ó ní kọ́ máa ṣe é ìyẹn prince wọn yẹn ó ti èrè tó wà lamẹ́ríkà ó ti gbé síbẹ̀ ó ti mọ̀ yín pé ojú ti ń là pé tó bá yá àwọn èèyàn máa já so bọ̀bọ́ yẹn ti mú new innovation kí ni ẹ̀yin muslim wa ń sọ. So? ṣèbí wọ́n sọ pé orí bọ̀bọ́ yẹn ò ni pé kì í ṣe mùsùlùmí gidi kíní kan kìnì kan kìkàkàkàkàkà kẹkẹkẹkẹ òun dẹ̀ ló ń decide òun ló pàṣẹ báyìí pé ẹ gbọ́dọ̀ wá mẹ́kà ẹ dẹ̀ tó bẹ́ẹ̀ láti wá wọn ò bí bàbá yín dáa wọ́n ṣe miss world ń sìn wọ́n ṣe saudi ti lọ sí saudi ti produce èèyàn méjì tó lọ sí tó lọ sí moon nísìn kì í ṣe àwọn aráàbù ló tẹ̀lé wọn o ọjọ́ kan ni mo rí mọ́fìtì ìwò tó ń sọ pé gbogbo knowledge science lénìí ó nínú Quran ló ṣe jáde wáyé tó ṣe wá jẹ́ pé àwọn aráàbù ni inventor àbí kidding me this thing came from your knowledge but you guys they, they are not utilizing it ẹ nínú Saudi inú Koran ló ti jáde but gbogbo àwọn inventors modern day technology àwọn West African slave àwọn èèyàn dúdú tó kúrò ní Africa àwọn ló invent ẹ̀ escalator ni eh, stoplight ni fridge ni water system ni ẹ lọ wò train ni mọ́tò ọ̀nà tí wọ́n ń tà àwọn èèyàn dúdú tó kó láti West Africa àwọn ló ṣe gbogbo ẹ̀ àwọn ẹrú ló invent ẹ̀ ẹni pé no ẹ máa gbọ́ náà wọ́n ní sí yẹ ẹ tẹ bá sọ pé ìlú òyìnbó ló ti wá wọ́n kó wọn lọ lóyìnbó wọ́n lọ lo ìmọ̀ ìbílẹ̀ ìmọ̀ tí wọ́n gbà torí alágbẹ̀dẹ àwọn alágbẹ̀dẹ ló change life ta ló change ayé ta wà yìí àwọn alágbẹ̀dẹ ló change ilé ayé ta wà yìí àwọn alágbẹ̀dẹ àwọn ló change ilé ayé ta wà yìí ìmọ̀ alágbẹ̀dẹ tí wọ́n ní nígbà tó ń kó wọn lọ ṣẹrú náà ti bẹ̀rẹ̀ sí ṣẹ̀wọ́n ti bẹ̀rẹ̀ sí invent wọ́n ti ń ṣe àdá wọ́n ti ń ṣọkọ́ wọ́n ti ń ṣe ṣakabùlà wọ́n ti ń ṣe gbogbo ẹ̀kọ́ tó kúrò nílé wọ́n ti ń ṣọta wọ́n ti ń ṣẹ̀tù ìbọn wọ́n ti ń ṣe bullet local bullet proof tiwọn wọ́n ti ń ṣe gbogbo ẹ̀kọ́ tó kúrò nílé so ìgbà tí wọ́n dóko ẹrú pẹ̀lú ìmọ̀ tí wọ́n níyẹn wọ́n continue láti máa lò ó ninety five percent nǹkan tá à ń lò nílé ayé lẹ́nìí èèyàn dúdú ló ṣe ẹ̀rẹ̀ ní inú Kòránì yín ni ìmọ̀ yẹn ti jáde wáyé tí ó ṣe jẹ́ pé tó wáyé pé koran yìí yẹn mọ́fìtì ìwo ló sọ o tó wáyé pé nu koran yìí ìmọ̀ yẹn ti jáde kí ló dé tí ó ṣe jẹ́ pé ọ̀dọ̀ ti ti yín ọ̀dọ̀ yín yẹn ló yẹ kó ti wà náà. gbogbo technology security gadget èèyàn dúdú ló ti ní wọ́n ṣe gbogbo nǹkan tẹ́yìn lò lẹ́yìn wọ́n padà modernize ẹ̀ e ni àwọn ló ti ṣe jólókòdé tó yẹ pé tó bá dóko wàá máa gbálẹ̀ àwọn ló ti ṣe àwọn nǹkan tó yẹ pé tó bá wọnú ilé tó bá jí nǹkan tó bá fẹ́ jáde ẹ̀yẹ́ lè máa ké kó máa ṣe ṣóò ṣóò kó ṣóò kó máa ké ní ìsìn tó bá jalè tó bá fẹ́ jáde nínú stọ̀ kiri kan máa dúpa wọ́n mọ̀dà láìsẹ̀ torí pé wọ́n continue èyí ò continue mọ́ èyí ṣe religion òun lẹ́yìn ṣe lose knowledge yẹn àwọn tó lọ sóko ẹrú wọn ò ṣe religion ancient knowledge tó kó lọ torí ẹrú náà lọ fi wọ́n ṣe òun náà fi bẹ̀rẹ̀ sí ní ṣe pé ah ẹrú ni wá wọ́n venerate nature wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí mú nǹkan tuntun tuntun jáde bó ṣe wà nínú báìbù nìyẹn pé tó bá fi talent kan trade wàá jẹ méjì tó bá fi méjì yẹn trade á di mẹ́rin tó bá fi mẹ́rin yẹn trade á di mẹ́jọ tó bá lo mẹ́jọ yẹn á di sixteen ìmọ̀ yẹn ó wá ń build sí ó ń build sí àwọn tó kó wọn lẹ́rú bẹ́ẹ̀ wọ́n wá fún wọn lórúkọ òyìnbó torí orúkọ ẹrú lolówó ẹ orúkọ olówó lẹrú máa ń jẹ́ òun lè ṣe mọ̀ lẹ́ni pé mo bá wọ̀n wọ́n ni pé á ní kí ni ẹ wọ́n mú kò sí ìmọ̀lẹ̀ kọ̀ọ̀kan tó ń mú wá nǹkan táwọn bàbá yín ṣe náà padà wá tà fún yín lówó iyebíye. eléyìí tí wọ́n ń ṣe gan lẹ́ni cross gender tó ń ṣe èèyàn dúdú náà lónìí náà lẹ́ẹ̀dì ẹ̀ ṣèbá àwọn èèyàn dúdú lèèyàn á máa bóbìnrin táwọn abóbìnrin tó á fún lágbo tó máa máa bẹ̀rẹ̀ sí bí ọkùnrin ẹ lọ bèrè ẹni tó ṣe kinní tó fi ṣe transgender èèyàn dúdú ni èèyàn dúdú ni láìsí wa kò sí ilé ayé ilé ayé yìí o kò sí nǹkan kan ṣe pé mọdà hẹ́ẹ̀tì ni wá. so àwọn ló ṣe gbogbo ẹ̀ ẹ dẹ̀ sọ pé inú Koran ló ti wá ó yẹ kí gbogbo technology ó yẹ kó wá láti inú Koran ni kò yẹ kó jẹ́ pé àwọn ẹrú ló wá kó àwọn àwọn tó kó wọn lẹ́rú ní ìmọ̀ táwọn tó wá kó wọn lẹ́rú tí wọ́n wá mú ìmọ̀ yẹn tó wá sọ di tiwọn lénìí torí pé ẹni tó lẹ́rú ló lẹ́rù tí olówó èèyàn tó bá ìnvẹ́ǹtì òun ló ní ẹ́ bó ẹnìtì tí wọ́n bá ṣe orúkọ olówó Julius Berger lẹ́yìn tó ti kú gbogbo òṣìṣẹ́ Julius Berger gbogbo nǹkan tó bá ṣe ta ló ṣe Julius Berger ló máa ló ṣe náà ó dàbí ìtàn ifá tí òye yín ni gbogbo nǹkan táwọn orúnmọlẹ̀ ṣe taná máa sọ pé ṣe ọlọ́run náà máa ló ṣe nítorí pé ọlọ́run ló fún wọn ní ló rán wọn níṣẹ́ ọlọ́run ló gbàgbọ́ ìpè fún wọn ọlọ́run ló ní kán lọ dà sínú omi nǹkan tọ́lọ́run ní kán ṣe náà ṣe so they are workers they are messengers wọ́n serve ọlọ́run ni they are servants olódùmarè ni wọ́n so nǹkan tó bá ṣe náà ìgbà tó sọ pé àgbà tó lọ́lọ́dùmarè fẹ́ tó fẹ́ ṣẹ̀dá àwa ẹ̀dá ènìyàn àwọn náà lọ́lọ́dùmarè fún ní àṣẹ pé kí wọ́n mọ èèyàn ṣùgbọ́n lọ́dùmarè ló fún wa níyì ta ló dá wa ọlọ́run ló dá wa tẹ bá gbé kọ́ńtrátì fún Julius the best engineer ní Julius Berger ṣé wọn máa dárúkọ ẹ̀kún òun ló ṣe láyé wọn ní Julius Vega ló ṣe ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ẹrú tó ń kó lọ sóko ẹrú títí kan aeroplane ṣé wọn kàn ti padà gbé jáde wọn ti gbéyàn dúdú tó ṣe aeroplane jáde èèyàn dúdú ló ṣe everything èèyàn dúdú ló ṣe everything ẹ dẹ̀ sọ pé àlùkùránì yìí ni mo ti jáde wáyé tó ṣe jẹ́ pé àwọn lárúbáwá ló gbé mọ̀ yẹn jáde wáyé tó ṣe jẹ́ pé ìmọ̀ tó wá látòkọ ẹrú yẹn wáyé tó ṣe jẹ́ pé kó tó ní pé wọ́n wá kó àwọn èèyàn lẹ́rú kò sí gbogbo technology yẹn wáyé tó ṣe jẹ́ pé after tí wọ́n wá ṣe slave trade tán wá kó èèyàn dúdú lẹ́rú ni ìmọ̀ yẹn wá dé wáyé tí ìmọ̀ yẹn ò ti wà before oko ẹrú ó ṣe jẹ́ pé ńgbà táwọn èèyàn dúdú dóko ẹrú ni ìmọ̀ yẹn dé you kidding me problem tẹ yín ni pé inferiority complex ń bá gbogbo yín bàbá àwa ọmọ yín la dẹ̀ máa àwa la máa break inferiority complex yẹn bàbá Àjàní Bello ṣe rí inferiority complex tán fún yín yẹn àwa ọmọ yín àwa la máa break ẹ̀ tẹ máa fi wá ríra yín bíi god bàbá Àjàní Bello gbogbo ẹnu mo fi sọ you are a god Àjàní Bello gbogbo ẹnu mo tún fi sọ you are a god. God ni ẹ́ God ni ẹ́ torí ọmọ tó òrìṣà bá bí ọmọ òrìṣà ọmọ òrìṣà ni òrìṣà ni ẹ́ bàbá ọ ní ọmọ àjànàkú kì í ya rárá ọmọ tí ẹkùn bá bí ẹkùn ló máa ń jọ ẹkùn ni ẹ́ o kì í ṣe ẹrú àlà o ò kì í ṣe ẹrú mọ́mọ́ o kì í ṣe ẹrú àláwù you are a lord you are God àwa la máa destroy mentality yín yẹn tẹ máa fi bẹ̀rẹ̀ sí ríra yín pé I am a God mo pè ẹ́ ní god bàbá torí pé mo mọ̀ pé ọmọ òun ṣọmọ àlè ìlà ẹ̀rẹ̀kẹ́ ẹ yẹn ó ti ṣó pé you are a native man òrìṣà nípasẹ̀ òrìṣà ló fi wá sílé ayé asọmọ òrìṣà god ni ẹ́ Àjàní Bello tí ì bá ń ṣe ẹ̀sìn àjèjì bóyá ìwọ náà bóyá ó yẹ kó wọlé ni àbí kí ìwọ náà máa yọná lẹ́nu bíi Ṣàngó bọ̀ wọ́n pa action mọ́ ẹ lára ṣe wá rí àwa ọmọ yìí yẹn àwa la máa wá jí yín àwa la máa restore yín padà tí gbogbo mentality inferiority tó wà lára yín yẹn tó fi máa kúrò ẹni tó bá ní inferiority complex òun ni òkì lè wà boast nípa tradition títí ẹ̀ tó fi jẹ́ pé nǹkan oníkan òun ló máa gbèrú. mo tún sọ bàbá Àjàní Bello you are a god god ni ẹ ṣùgbọ́n o ò mọ̀ torí wọ́n ti tàn ẹ́ o kì í ṣe ẹrú àláwù òun ṣẹ̀rú àláò but you don't know tó bá lọ tó bá parí iṣẹ́ ìsìn wọ́n máa dá ẹ padà ní tó bá ṣàtúnṣe you are going to be returned torí o ò lè lọ sálùjọ náà tó bá jẹ́ ìwà ọ̀run àwọn ọ̀run mọ̀lẹ̀ yẹn ló ti wá ìwà ọ̀run náà ló máa padà sí wọ́n wá wo iṣẹ́ ẹ wọ́n á wo ignorance ẹ wọ́n á return ẹ kó padà wá ṣàtúnṣe kọtífà sọ nìyẹn àti gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ jẹ́ ọmọ ọkọ tẹ́ ẹ ń ṣọmọ àlè tẹ́ ẹ mọ̀ pé god ni yín gods ni gbogbo yín you are gods and goddesses bọ̀ ẹ ẹ mọ̀ àwa la máa return yín padà àwa la máa return yín padà àwa la máa jẹ́ kí ẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa ríra yín kẹ́ ẹ máa fi ara yín yangàn kẹ́ ẹ máa pera yín ní ọmọ ògún láyé ọmọ ògún ọmọ ọ̀sìn kẹ́ ẹ máa sọ pé ẹ̀yin ni original ọmọ èṣù yes àwa ọmọ yín la máa restore yín padà àwa ọmọ yín àwa ọmọ yín àwa ìyá yín ni wá nígbà kan a padà tún wá di ọmọ yín bẹ́ẹ̀ ni o ìyá yín ni wá tẹ́lẹ̀ ṣùgbọ́n àti padà wá ti dọmọ so ìgbà míì tá a bá sọ̀rọ̀ spirit pa ti jẹ́ ìyá yín látijọ́ yẹn òun ló ń bá wa ṣiṣẹ́ yes àwa aláṣekù la padà wá ẹ̀ aláṣekù ni wá torí inú wa ò dùn bí tá a wà bẹ́ẹ̀ ṣe ń ba nǹkan tá ṣe sílẹ̀ jẹ́ òun la ṣe padà wá gbàtà padà wá wá dọmọ yín so àá fún yín ní respect pa jẹ́ ọmọ àá dẹ̀ tún bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá yín àbí bàbá yín so tẹ bá ti rí wa tá ń sọ̀rọ̀ òṣàtọ́lá gbogbo wa yẹn ìyá yín ló ń sọ̀rọ̀ o ta ni ọlọ́run bàbá yín ló ń sọ̀rọ̀ a tún jẹ́ ọmọ we are both ṣi ọmọ yín a dẹ̀ tún jẹ́ àwọn òbí yín tó padà wá láti wá ṣe àtúnṣe nǹkan tí àwọn fọ́rínà wa bàjẹ́ nǹkan tí àwa pinlẹ̀ tí wọ́n fẹ́ bàjẹ́ òun la padà wá tún ṣe àtẹlẹ́hà ìyá yín lẹ́lẹ́hà o bẹ́ẹ̀ ni gbogbo wa yẹn pátá gbogbo ẹni tẹ́ bá ti rí tó ti jáde tó ń sọ̀rọ̀ àwọn ìyá yín tó padà wá ni o àwọn bàbá yín tó padà wá ni ṣùgbọ́n wọ́n tún wá di ọmọ yín torí pé inú àṣà wa a gbọ́dọ̀ respect ifá ní àràbà ni bàbá ẹni tá a bá lábà ni bàbá a bá yín lábà ni ifá lẹ́ni tó bá ṣíwájú ayé fún ni òun ni bàbá fún ni a bá yín lábà ni a máa fún yín ní ọ̀wọ́ bàbá yẹn but spirit tá a bá wá spirit ìyá yín la bá wá so gbàmí tá a bá bá yín sọ̀rọ̀ tá a bá sọ pé à gbọ́ a sọ̀rọ̀ bí ìyá ni spirit kan tún kọ́ṣọ́ wa pé ọmọ ni ẹ̀ ń sìn òun la ṣe sọ pé ṣe rí gbogbo inferiority complex yẹn àwa la máa yọ yín kúrò ní ìdè yẹn ìdè ọpọlọ tán fi yín sí yẹn ẹrọ pé ẹrọ àwọn máa ń sọ àwọn júù sọ pé gbogbo àwọn ẹgbẹ́ Baba bàbá àjà níbẹ̀ lò mommy. ọmọ mi mi wọ́n ní ká máa ká fi wọ́n lẹ̀ pé wọn ò change mo ní voice yẹn fóònù yẹn ò sí bá ti bá play ẹ̀ nígbà tí mo wà ní last time tèmi àtàwọn Jewish friend mi tá jọ ṣe fellowship àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe rabbanic juice tájọ wà ní fellowship wá rí mo wá mo fẹ́ record part of our conversation so that bá lè play ẹ̀ olúkálùkù wá ń sọ experience ẹ̀ <laughs> so kò ń ṣàwa nìkan náà kó bá o everybody ń sọ experience ẹ̀ kí ló à ń sọ ń bẹ̀ mo á sọ pé mo sọ fún mi pé yáwé ò kì í ṣe olódùmarè kí wọ́n mi ò gbà wọ́n ní kí n fi wọ́n mi lẹ̀ sí títí wọn pé àwọn ìyá yẹn ò lè change but àṣírí àwọn àgbàlagbà bíi iná tó yẹ pé wọ́n change so trial by error ni bóyá ẹ change bóyá ẹ change àwa ọmọ yìí máa pass knowledge yẹn so àwọn ọmọ tí ẹ wá bí ń sìn orí wọn náà bẹ̀rẹ̀ sí pípé god ni mí kì í ṣe rú that era of ẹrú Allah is fading away in our own land. ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi mo ní láti put i need to put this show to an end ẹ ṣé gan ẹ ṣé gidi gan mo dúpẹ́ ẹ má sọ pé èrò tó ń wò wá ò pọ̀ o It's all because we are. Facebook is restricting us, but we we still be doing it. Bóyá ká make a short video, bóyá yẹn máa go viral. So TikTok me yẹn, I'm going to need tiẹ̀ kí n lọ one Wọ́n ní tí n bá one thousand in TikTok, màá lè máa ṣe live video. So you TikTok yẹn ń sìn, ẹ lọ follow mi lórí TikTok, Òmìnira Ọmọ Odùduwà. Tẹ bá follow mi lórí TikTok, I'm a máa go on live lórí TikTok. Ṣé àwọn kò dẹ̀ dá ní TikTok torí tí bá ṣe program ẹ lè wá sókè a lè gbèrò wá sókè a lè jọ máa rub mind together àbẹ́ mọ̀ pé yẹn ló dáa jù ìyẹn wà òkè gan kò ní jẹ́mi nìkan ni mò ń sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ contribute so that one is gonna agbọn adójú ti Facebook yes àdójú ti Facebook àti Facebook kò bá stream program wa a dúpẹ́ pé kì í ṣòwò nìkan àbí mo parọ́. exactly We are reincarnate. And that is why we have to return back. Because of the energy that we came from. Energy ta gbe pada ni pe wọ́n nígbà tá a díwájú Olódùmarè tá a fẹ́ padà wá sọ a fe wa se àtúnṣe ni. Àtúnṣe la so fun Olódùmarè pa fe wa se ṣe òun la dẹ̀ ń sìn. So tẹ bá rí wa bí ọ̀tá yin à ń ṣọ̀tá yín. Ọ̀rẹ́ yín àwa ló yẹ kẹ́ fẹ́ràn jù kò wa ẹ̀rí wa bí àwa wá ṣàtúnṣe ni yes nǹkan tí Muhammed ṣe one thousand five hundred years ago làwa ń ṣe é àwa ò fogun ṣé bíi ti àwọn ìran tí wọn ìjà náà máa fi ń ṣe tiwọn bọ àwa ò kì í jà lọ́dọ̀ títí wa call call everybody back to his own root to value your tradition don't disrespect your forefather again má fi baba ńlá ẹ̀ta yín àpèrè ọba has nothing to do with Islam or Christianity it belongs to the Orisha, and the Orisha must be honoured mo ṣogbo atọ́ àsúre wòròwò fún gbogbo wa ó dìgbà kan náà òjìgìrì là ń bú i don't think i've even acknowledged you thank you for coming ọmọwùmí lasis i'm grateful mo dúpẹ́ gbogbo àwọn tó kù ni mo ti kí ẹ̀yin jú mo kí yín o okun o káyọ̀dé o mi ìdè gbóhùn rẹ̀ wọ́ ká jáde àbí mi ti ẹ̀ ó yóò wà níbẹ̀ bó yóò sì ń bẹ̀ ẹ ṣé gbogbo ẹ̀yin facebook gan lè gbé àwọn èèyàn jáde but after tí mo ṣe ṣóò ń sìn àwọn míì lè wò bí mo ṣe ń ṣe lọ́wọ́ yẹn facebook restrict àwọn èèyàn tó lè wọlé ẹ rí pé ṣó tí mo ṣe lánàá ẹ rí pé wọ́n gbé lọ lẹ́ẹ̀mejì kó tó gba padà tó wá ṣe still náà wọn ò jẹ́ kí ṣó yẹn wọn ò jẹ́ kó flow wọn ò jẹ́ kó lọ Facebook ò jẹ́ kó lọ so bóyá tí n bá ń ṣe short video kí n post ẹ bóyá èèyàn á tún fi ẹ but mo máa ṣí TikTok yẹn TikTok yẹn mo máa lọ ní eh, mo máa lọ ṣe ìhókùn iyèmí ó oh! <laughs> <laughs> eh, okay o okay káyọ̀dé okay ibi ká rí wọn jàre so òjìgìrì lábúwá so ọmọye wọrè okay o ẹ ṣe eh, I need to put the show to an end now a tún padà wá tọ́lọ́n bá fún wa lórí ọ̀fẹ́ lè ní a tún padà bóyá later in the day ṣé o pé mi ò ṣe show láti jọ ẹ torí kò sáyè fún mi so i will come back and do the show the more we do the show facebook máa padà dá page wa padà but tá a bá ṣe show wọn ò ní leak restriction wa mo ṣogbó atọ o yes i'm going to tiktok torí facebook ló ń control instagram do you know when facebook restricts me they said they restricted my instagram as well mi ò tiẹ̀ mi ò flow lórí instagram o mi ò ń lo instagram o tí mo ti ṣe Instagram tipẹ́ o wọ́n tún sọ pé lórí Instagram pé gbogbo ẹ̀ ni wọ́n ṣe papọ̀ kò dẹ́ ṣe Facebook lónìí TikTok so màá lè ṣe nǹkan tí mo fẹ́ tọ́jú pé orí TikTok ni mo wà tí mo ti nílò adúrú fọ́lọ́à yìí ẹ mọ bí ṣòwò ṣe máa boom pẹ̀lú òṣì tí Facebook ń ṣe ẹ wo àwọn tó kọ̀ ẹ́ pé bíi five thousand gan lórí TikTok ǹjẹ́ bá pé Facebook ò dáa èèyàn tó ní adúrú fọ́lọ́ àbáyé lórí péjì ṣe báwọn mi ò gba ọkọ́ bọ̀ wọ́n ní mi ò wà mọ́ wọ́n ní mi ò díù fún monetization sísì mi ò gbà lórí Facebook àtìgbà tí mo ti wà ń bí ìgbà tí mo ń sọ̀rọ̀ ta ni ọlọ́run tí mo ń sọ̀rọ̀ ta ni ọlọ́run wọ́n ní tẹnudization mi ò gba one kọ́bọ̀ lórí Facebook ìjọ tó ń fún mi ní four hundred star èèyàn kan náà fún mi ní hundred gbogbo owó star yẹn twenty five pound eh, five five dollar sixty p ní gbogbo owó star tí mo bàgbà tí mo ṣí mo fẹ́ claim ẹ̀ Facebook kò fún mi Facebook kò fún mi wọn ò fún mi wọn ò fún mi so mi ò gba owó lórí Facebook láì gba owó wọn ní mi ò deal fún monetization still wọn tún wọn tún jẹ́ kí péjì mi lọ kí ló dé kí mi ṣe ń wọn kí mi gbà náà ẹ Facebook kí mi gbà náà ẹ kí ni mo gbà lọ́wọ́ yín àdẹ fi péjì wa búyàn àwa ò ṣe fraka àfi education la fi péjì ń ṣe àbí kí la fi ń ṣe ṣá ń búyàn bí à ń búyàn bí à educate àwọn èèyàn ni à ń enlighten àwọn èèyàn ni ibi tí wọ́n ti ń búyàn gan wọn ò wọn ò restrict ẹ̀ ibi tí a ti ń enlighten òun ni Facebook ń restrict abẹ́rẹ́ rí nǹkan tọ́run mi là sọ pé òtítọ́ òtítọ́ lọ sọ́jà òkúta irọ́ ayé ni ayé ń fẹ́ pé olóòótọ́ ńlẹ́ni bọ̀ a máa continue lágbára ọlọ́run ọlọ́run a máa fún wa ṣe èmi ní wá gbogbo yìí tì o àwọn èèyàn sọ pé wọ́n ti miss mi lórí club house pé a ṣí òmìnira ọmọ Odùduwà a máa ṣí òmìnira ọmọ Odùduwà lórí club house a máa ṣí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí òmìnira ọmọ Odùduwà a máa ṣí yàrá torí pé mi ò ráyè tí bá dẹ̀ ti dé tí wọ́n àwọn others èèyàn mi náà ti ṣí yàrá kò sí point fún mi láti lọ ṣí yàrá yẹn mo máa mo máa darapọ̀ mọ́ èèyàn mi Eh, tó yẹ pé kankan náà ni gbogbo wa bọ̀ sígbà táwọn yẹn wá sọ pé a ṣí yàrá yẹn sìn a máa padà sí yàrá yẹn a máa bẹ̀rẹ̀ ètò Ọlọ́run fún mi láàyè náà ni eh, irú àwọn bíi brain resetting yìí náà a máa máa ṣe lórí bàbá ah bàbá mi ẹ ṣì wá nulẹ̀ ni ok bàbá mi mọ̀ pé bàbá Fárínú ṣì wà pẹ̀lú mi ẹ ṣe gan so ẹ rí mi báyìí mi ti jẹun lé o mi ò dẹ̀ gbàwẹ̀ mi ò gbàwẹ̀ o mi ò jẹun o <laughs> ẹ má dẹ̀ gbàgbé ọdún ẹ̀là ọmọ òyìgí tó ń bọ̀ ẹ má gbàgbé ọdún ẹ̀là ọmọ òyìgí tó ń bọ̀ o á bá wa láyọ̀ láṣẹ Èdùmàrè. Ah, ẹ ní sọ jù báyìí lọ ó dìgbà ó yẹ mo ti ń yán ó dìgbà kan náà.